السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الأعراف في الآية التاسعة والسبعين أعوذ بالله من الشيطان الرجيم فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين àti rí nínú àwọn àyà tó síwájú gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bẹ́ẹ̀ lè dá wa ó ti ṣe mú àmì ńlá jáde fún àwọn èèyàn Nabi Saleh alayhi àwọn èèyàn yìí àmì tí ọlọ́wọ́n bá mú jáde fún wa ìyẹn àwọn tá mú dá wa ó náà lè rà fún mi aboyún rakumi tó ti nu apò òkúta jáde tí ràkúnmí yìí sì ń gbé àárín wọn títí tó fi di pé ràkúnmí yìí bímọ bàtí ràkúnmí bímọ wọn fi yé wọn pípé ràkúnmí yìí tọ́lọ́ ni o ẹ fi sílẹ̀ kọ́ máa jẹ síbi tó bá wù ọ́ ẹ gbọ́dọ̀ náwó aburú sí o torí kí ìyá burúkú ọmọ bàjẹ́ yín látọ̀dọ̀ ọlọ́run asiteri bí wọn ti ṣe pétépérò pé tí wọn ní káwọn má ṣe gan làwọn ṣe ràkúnmí tí wọn ní àwọn gbọ́dọ̀ náwó ọbàjẹ sí làwọn pa aríbi àṣẹṣe kópa ràkúnmí àti bí ọmọ rẹ̀ fóun ti ṣe wọnú àpáta lọ àbí kó ṣe pé bí wọn ti ṣe pa ìyá iná ni wọn pọ̀ máa asitiri bí wọ́n tún ti wá bá Salih pẹ̀lú èrò pa àwọn oṣù pupa torí ńgbà tí Salih ti ṣe lérí ijọ́ mẹ́ta fáwọn pé làwọn fi parun kò yẹ ká páwọn ó dúró de ìgbà tí Salih tó fa àwọn sóúnjẹ ọ̀sán ẹ jẹ́ káwọn fi Salih sóúnjẹ àárọ̀ ṣùgbọ́n tó ṣe pé àwọn ń dètè ètè tọ́lọ́wọ́n sì ti síwájú. Si àsìkò tí wọ́n rò pé àwọn lọ ká sọ́ọ́lì òmálé àwọn pa ọlọ́wọ́n bá sọ òkúta kalẹ̀ láti sẹ́mà òkúta yìí mú káwọn ti kọ́kọ́ parun kí ọjọ́ mẹ́ta tó lọ ń dá fún àwọn èèyàn wọn tó pé asitiri bó ti ṣe jẹ́ pọ́jọ́ làrúbá náà ni wọ́n ṣe kú pa ràkúnmí ìjọ àlàmísì a rí bí ìrònú ṣe dorí kálukú wọn kodò ìjọ júmọ́ à a rí bí ìbànújẹ́ bó ti ṣe lékè ọkàn wọn ní ọjọ́ júmọ́ à a rí bí pákáleke bó ti ṣe bó gbèsè ayé wọn tó àdìjọ accept ọjọ́ tí ìyẹ́ ó dé tó ṣe kí kálukú wọn wọn ń sá kójókójó wọn ń sá kíjokíjo wọn ò mọ ibi tí yọ gbà wá oníkálukú wọn ìbẹ̀rù bójú lọ̀rọ̀ dà fún wa kótó wa di pé ọlọ́run ọba ó mú kí igbe rárá kọ́ máa tòkè bọ̀ wá kí ilẹ̀ ó sì máa mì mọ́ wọn lẹ́sẹ̀ lògbòlògbò wọ́n mì wọ́n jìgìjìgì ní ìgbà tí ìgbé rárá tó sọ gbogbo wọn di òkú tó ṣubú lulẹ̀ bọ́rọ̀ gidi báyìí làwọn sámúdáwá dìtàn wọ́n dìtàn débi wípé ilé wọn dìtàn dúkìá wọn dìtàn wọn ò tiẹ̀ rẹ́ nìkan fi sílẹ̀ sẹ́yìn tí ó jogún àwọn nǹkan wọn yẹn ilé ń bẹ ó dáwóró kọ̀rẹ́ ni gbé bẹ́ẹ̀ gbogbo ní tí wọ́n fi agbára tọ́lọ̀ ń fún wọn fi dábìrà sí lára ó ń bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún gbogbo ẹni tó lójú tó fẹ́ ràn wò àwọn di ìtàn wọn di ń ta parun tọmọtaya báyìí lọ́lọ́wọ́n bá ṣe fún wa àmì ńlá bẹ́ẹ̀ yẹn fún gbogbo ẹni tó ní làákàyè tí àwa náà gan alára àfi ká lọ bẹ̀rù ọlọ́run àfi ká lọ páyọ̀ ọlọ́run ká sojú kòkòrò láti rí wípé àti ọlọ́run àmọ́ fetí pàlàbà rẹ̀ àìlákàsí kò gbọ́dọ̀ jẹ́ pé ìní àtà kọ sí àwọn àṣẹ ọlọ́run tá à ń gbọ́ nípa rẹ̀ lójoojúmọ́ ó tilẹ̀ jẹ́ pé wọ́n lè máa rọ̀jò òkúta lẹ́wàá lórí tá a bá ṣà ìgbọ̀rọ̀ wọ́n lè má jẹ́ kí igbe rárá kọ́ wa sọ gbogbo wa di bọ̀rọ̀ gidi tá a ti kú dànù wọ́n lè má mú kí ilẹ̀ ọlọ́wà mi ṣùgbọ́n o èyí tọ́lọ́run ọba tó pèsè kalẹ̀ di àwọn aláìgbọ́rọ̀ níyà ọgbọ àyà lọ́la gbẹ̀ndẹ̀ àlùkìyàn tuntun kọ́ àwọn ẹ̀yà kéékèèké àwọn ọ̀ràn díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ̀ ń lé ní kí ó ṣẹlẹ̀ síyàn láyé èèyàn lára tó lè fi dà á torí ẹ ẹmẹjà máa fi tipa làbọ̀ ọ̀rọ̀ ọlọ́run ẹmẹjà ajẹni tí ò ní lákàsí fọ́rọ̀ ọlọ́run ẹjẹ ajẹni tí ò mú ọ̀rọ̀ ọlọ́run ọba lọ́kùnkúndùn lákọ́kọ́ gbọ́ yé ná káwọn aṣàgbára láti rí pé níta ń gbọ́ yé o à ń fi ṣe wà o lẹ́yìn tí ìparun dé báwọn èèyàn yìí anabi Salih alayhi salam ó wàá fún wa gẹ́gẹ́ bọ́lá ń ṣe sọ fún wa nínú àyà ẹlẹ́kọ̀kàndínní ọgọ́rin ètí ń bẹ wájú ayé wípé a'udhu billahi minash shaitani rajim fatawalla anhum وقال يا قوم لقد أبلغتكم رسالة ربي ونصحت لكم ولكن لا تحبون الناصحين النبي صالح عليه السلام ti ti wọn máa lọ ya qaumi mi lẹ́yìn tí ti kú. tọ́lọ̀ ń ti pa wọ́n run tí wọ́n ti di ara bọ́rọ̀ gidi tí ò lè rúra má. sọ́ọ́lì wa ni ya qawmi laqad ablaghtukum risalata rabbi ẹ̀yẹ ẹ̀yà mi mo kúkú ti dí sí ọlọ́run ọba mi fún yín mo kúkú jẹ fún yín kése pé ń jẹ fún yín ẹ̀yin náà lẹ́yìn yín á kú ẹ gbọ́ kàkà kẹ́ gbà etí ikún lẹ kọ́ sí ẹlẹ́ẹ̀ní gbọ́ ẹ̀sìn ní gbà mo sì kìlọ̀ fún yín wọn nà sàtò lẹ́kùn mo kìlọ̀ fún yín pé ràkúnmí o ẹ̀ eh, àdánwò ni àdánwò ni wọ́n yìí náwó bàjẹ́ sírú rẹ̀ kéèyàn ọ̀rọ̀ nà lọ ẹ gbọ́ etí dídì lẹ kọ́ sí ẹ̀ gbà ẹgbẹ́ nu mi ẹkú kí sọ́ọ́lì ọmọ atanra rẹ jẹ́ àwa àti kínni láàmú àwa pín mi àwa àti ràkúnmí odidi ìlú ni wọn mọ àwa pín mi lò pẹ̀lú ràkúnmí rárá o ìdí tó mú yín mọ́ gbọ́ ẹgbẹ́ alukur'an lọ ọmọ yẹn ìdí tó mú yín mọ́ gbọ́ mọ́ òun náà ni wípé la tuhibbuna an ẹ̀ nífẹ̀ẹ́ sí àwọn olùṣèkìlọ̀ bẹ́ẹ̀ ni àwọn nìkan kọ gbogbo ẹni tí wọ́n ti ń ṣe nà sí àlàyé wọ́n yìí fẹ́ràn wọn àwọn máa pé kíni kíni kíni wàhálà ah ah ti ṣe kọ́lọ́ ń dé ọ sí wa kọ́ran ọ sí wa ni so wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tipẹ́ wọ́n yìí nífẹ̀ẹ́ ni tí wọ́n ti ń ṣe nà sí ìhà fún wa eléyìí jẹ́ ìbáwí láti ọ̀dọ̀ anábì sọ́ọ̀lì alayhi salam lẹ́yìn tó lọ́wọ́ bá ti pa àwọn lẹ́yìn táwọn èèyàn ti ya aláìgbọ́rọ̀ ní sọ́ọ́lì wọn ń bá wọn sọ̀rọ̀ ń wọn lábò àwọn ẹni tó kọ̀ láti gba òdodo kí wọ́n tẹ̀lé àwọn ẹni tó kọ̀yìn sí tí wọ́n ń afọ́jú sọ́ọ́lì lẹ́yìn táwọn èèyàn ti kú tán ní wọn lábòkù yìí bẹ́ẹ̀ ni ànábì sọ́ọ́lì mọ̀ pé wọ́n ń gbọ́ ni torí tó bá mọ̀ pé ò gbọ́ nígbà báwo ló sì lè máa bá àwọn ẹni tí ò gbọ́ sọ̀rọ̀ tí ó sì tún múra sí kankan kan pé ya qawmi ẹ̀yin ẹ̀yà mi laqad ablaghtukum risalata rabbi mo ti jí sí ọlọ́wọ́n bá fún yín wa nasahtu lakum bẹ́ẹ̀ ni mo sì kìlọ̀ fún yín walakin la tuhibbuna an-nasihin ṣùgbọ́n ẹ kọ̀ ẹ nífẹ̀ẹ́ sáwọn olùṣe nàṣẹ́hà tí sọ́ọ́lì ò bá wọ́n ti iná ní Salih alayhi salam ló fi ń bá wọn sọ. nítọ́jọ́ bẹ́ẹ̀ náà ti ṣẹlẹ̀ gbọ́wọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà nù hadith tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde bí anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá fún níṣẹ́gun lórí àwọn kèfèrí mẹ́kẹ́ ní ogun badr lẹ́yìn tó lọ́wọ́ ti fún ní ìṣẹ́gun lórí wọn anabi ṣe jọ́ mẹ́ta mẹ́rin. lẹ́yìn tó ti ní ṣẹ́gun lórí wọn ọwọ́ apàṣẹ pẹ̀lẹ́kúnmí òun kí wọ́n bọ̀ ń ṣètò bó wọn ti ṣẹ́gun wọ́n gbé gaari lé lẹ́yìn òun fẹ́ padà sí Madina lẹ́yìn tí wọ́n ṣe ìpalẹ̀mọ́ yìí tí wọ́n gbé wá lẹ́yìn mẹ́ta. ní ìparí ìpín lẹ́bàá àdájì anabi gun ràkúnmí rẹ̀ ó sini sí ní lọ ó bẹ̀rẹ̀ sí ní lọ títí ó fi dédi kòtò ràgàdì tí wọ́n gbẹ́ da àwọn kèfèrí táwọn mùsùlùmí pa lógun Bádàrì sí torí yẹn àádọ́rin lọ́lọ́run fáwọn mùsùlùmí pa nínú àwọn kèfèrí wọn sì mẹ́yìn àádọ́rin lẹ́rùgùn anabi fi wá dédi kòtò ràgàdì tí wọ́n rọ̀ wọn dà sí wọn ó wá bẹ̀rẹ̀ sí ní sọ yìí pé ya aba jahal ibn hisham ìrẹ abu jahal ọmọ hisham ya utbata ibn rabi'a ìwọ utba ọmọ rabi'a ya shaybata ibn rabi'a shayba ọmọ rabi'a wa ya fulan ibn fulan àti wọ́n lágbájá ọmọ lágbájá hal wajadtum ma wa'ada rabbukum haqqan sẹ́yìn ti bá àdéhùn ọlọ́run tó ṣe fún yín kó dodo ní báyìí. lẹ́yìn tí wọ́n ti da àwọn sí tí wọ́n ti kú tí wọ́n ti dòkú mbété tẹ ẹ bá pàdé ntọ́lọ́wọ́n bá ṣe òdodo ni nísìn fa inni wajadtu ma wa'adani rabbi torí pé mi ti bá àdéhùn tọ́lọ́wọ́n ṣe fẹ́ mi lódodo tọ́lọ́wọ́n ti fún mi pé wọ́n pa gbogbo yín lójú ogun yìí a sì ti rí yín pa àdúgbò ọlọ́run mi a borí a sì ti borí yín àdúgbò sẹ́yìn náà ti báyà pàdé Umar radiyallahu anhu oní ya Rasulullah wa anabi sallallahu alayhi wa sallam ma tukallimu min aqwamin qad jayyafu kí ló ń bá sọ̀rọ̀ lára àwọn èèyàn tó ti dòkú mbètè kí ló ń rí bá sọ̀rọ̀ lára àwọn èèyàn tó ti dòkú mbètè áá bẹ́ẹ̀ làbí ni àwọn tó ti kú ló ń bá sọ̀rọ̀ faqal anabi ni walladhi nafsi biyadihi mo búra pẹ̀lú ọlọ́run tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ o ma antum bi asma' lima aqulu minhum walakin la yujibun ẹ̀yin ọ̀gbọ́n tí mò ń wí jù wọn lọ wọn ò létí tí wọ́n fi lè dáhùn wọn ò lẹ́nu tí wọ́n fi lè dáhùn wọ́n ń gbọ́ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń gbọ́ ṣùgbọ́n wọn ò ní lè dáhùn. nínú síra bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ ní hadith torí pé nínú tàn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ máa wá ń bẹ̀ tó sì pé tẹ́ bá gbé sórí òṣùwọ̀n àhàdé láàrin pé kò fẹsẹ̀ rìn lẹ̀. wọn lánàá bí sallallahu alaihi wasallam ó ń sọ fáwọn ẹni tó wà nù kòtò yẹn wípé bi'sa ashiratun bi'sa ashiratun nabiyyi kuntum li nabiyyikum kadhabtumuni wa saddaqani an-nas. Ah, mọ̀lẹ́bí mọ̀lẹ́bí tó burú lẹ jẹ́ o mọ̀lẹ́bí tó burú fanabi lẹ jẹ́ fànàbì yín torí pé gbogbo àwọn alárúbáwá yẹn bẹ́ẹ̀ ṣe rí yun wọ́n wọnú ara wọn gan nínú òbí wọ́n wọnú ara wọn gẹ́gẹ́ bí àwọn náà sì máa sọ pé bàbá tiẹ̀ jẹ́ mọ̀lẹ́bí àkàrà wa nìkan nígbà tẹ́ ẹ̀ máa ń tu tẹ́ ẹ̀ ń tu ibẹ̀ náà nù gbogbo yín o mọ̀lẹ́bí tí ò da sànàbì lẹ́yìn jẹ́ sànàbì ẹ̀yin pè mí ló kúrọ̀ nígbà tí gbogbo èèyàn pè mí ló lóòótọ́ ẹ̀wọ̀n kó burú ilé tó ti yẹ kí wọ́n dáàbò bọ́ ni wọ́n ti gún ọlọ́bẹ̀ torí ẹ̀ wadhulmu dhawil qurba ashaddu madadatan ala an-nafsi min. وقع الحسام المهند wọ́n ní àbòsí tí mọ̀lẹ́bí ṣe sí yàn àwọn máa ń dùn yàn jù àbòsí tí fámìlì ṣe sí yàn ó máa ń dùn yàn jù ó máa ń wọ́ yàn lágbárí jù wọ́n lọ́wọ́ tó fi máa ń dùn yàn ó ju kí wọ́n sá ládàá lọ ó ju kí wọ́n gún yàn nídàá lọ torí ẹ̀ mọ̀lẹ́bí tó burú sànàbí lẹ́yìn jẹ́ sànàbí yìí o ẹ̀yin pèmí ló kúrọ nígbà táwọn èèyàn sì pèmí ló lóòótọ́ wa akhrajtumuni ẹlẹ́mi kó ń lu mi Makkah wa awani nas àwọn èèyàn sì tẹ́wọ́ gbà mí wọ́n fún mi ní ibùgbé ní Madina wa qataltumuni ẹ̀tún wá gbógun tìmí níbí wa nasarani nas àwọn èèyàn sì ràn mí lọ lórí yìí ìmọ̀ àwọn yẹn lọ́ bá nàbí jáde fẹ̀bí sàcàṣírọ̀tù nàbí yìí kúntùm lè nàbí yìí kùm àmàlẹ́bí burúkú sànàbí lẹ́yìn jẹ́ sànàbí yìí àlẹ́bí kí màlẹ́bí lẹ́yìn ẹ̀yìn tó yẹ kẹ́ kíni lẹ́yìn lẹ́tún wa lọ fẹ̀kún sọ́wọ́ bàbá yìí lànà bí sallallahu alaihi wasallam ni wọ́n sọ nínú tíra síra pọ̀sọ̀ wọ́n ní ọ̀rọ̀ yẹn tó bá gbé lórí òṣùwọ̀n hadith kò fẹsẹ̀ àmọ́ nùtà kò sí nǹkan tí ọ̀wọ́ lé ń gbà mí tọ́ bẹ́ẹ̀ náà ni Salih alayhi salam tó ti gbọ́ àwọn èèyàn rẹ̀ wọ́n ti parun tí wọ́n ti bá wọn òun náà sì sọ fún wọn pé laqad ablaghtukum risalata rabbi wa nasahtu lakum èmi náà ti jíṣẹ́ ọlọ́run ọba fún yín mo sì ti ṣe nàṣíhà fún yín o ìyẹn ni pé iṣẹ́ ọlọ́run tí mo jẹ́ fún yín nàṣíhà tí mo ṣe fún yín kò ṣe yín láǹfààní nítorí pé ẹ̀yin ò òdodo ẹ̀rí sí tẹ̀ lọ́rọ̀ ẹni tí máa ń ṣèṣì tì ìdí inú tó fi sọ pé walakin la tuhibbuna an-nasihin. apá kan nínú àwọn afọ́nì tafsir wọ́n ní tọ́ǹbù wa ní sọ́ọ̀lì wọn lọ gbé gbogbo èèyàn rẹ̀ lọ́lọ́run ti parun yìí àbẹ́yìn náà rò ní àwọn ẹni tá a rán sí ló ti gbogbo wọn ti lọ. ọtàn àbí ọtàn ẹlòmíì lè gbé ẹ ọba kánábì náà ṣe sùúrù ni tẹbí kọba sì ni máa bá náà jù lọ́sàn-án ju pé gbogbo yín á sì parun jọ́ mẹ́ta mọ̀ fún yín gbóni ọmọ á lọ gbé ìlú dahoro gbogbo ẹni tí ti dòkú ọ wá pé èèyàn nìkan ṣé èèyàn lè máa kọrọ pé kò sóko tó lè rọ gbogbo ibi tó ń ti tó ń sakọ tó bá pé ọ̀nìkan lọ wàá lù ọ́ mà sáré ni pé kọ́ má jẹ́ ń bọ̀ <laughs> bá wájú tó tó ọ̀rẹ́ nìkan kan ìwọ nìkan rẹ ẹsẹ̀ rẹ ọmọ mi pé ta ni tó ń bọ̀ lẹ́yìn mi ò ṣé ò séyàn irú wọ́n ní í ṣe ni gbogbo wọn máa kú mbẹ wọ́n lọ máa gbé tòsí haram lọ máa gbé haram kankan wọn ló kù wọn náà lọ máa sin lọ́n lọ́n títí tí kù ní ọjà ni àwọn tọ́lọ́ ọ̀rọ̀ sí náà ló ti parun òní ọjà ru ọlọ́run kan ti ń sin lọ́n bẹ́ẹ̀ tọ́ba sì di pé kú dé òní àbá lọ wọ́n mọ̀ pé ọ̀rẹ́ ni jíṣẹ́ fún kọlọrun tó pa wọn rùn ọ̀rẹ́ ni kò sẹ́ni tó jíṣẹ́ fún wọn báyìí ọjọ wa. so ọlọ́run bá wá ní a ti sọ fún yín nípa a tún sọ fún wa nípa Hud ọ̀rọ̀ nípa Salih náà lẹ́yìn àwọn eléyìí ọlọ́run tún ní sọ fún wọn ìrẹ́ anabi muhammed sọlọ sallallahu alaihi sẹlẹ nípa anabi lọt Lut alayhi salam ọlọ́ni wa Lutan idh qala liqawmihi atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin innakum latatuna arrijala shahwatan min duni an-nisa'i bal antum qawmun musrifun. ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wọn ó ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làárán lóòt alayhi náà wọn létí nípa ríran tá a tún rán lóòt alayhi ọ̀kan nínú àwọn aránṣẹ́ ọlọ́run nabiyyun rasul anabi ni ìránṣẹ́ ẹran wọn létí nípa lóòt alayhi nígbà tí sọ fáwọn èèyàn rẹ̀. torí gbogbo ànábì gbogbo ránṣẹ́ tó bá dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ tó bá jẹ́ rọ̀ṣùl yóò jíṣẹ́ lóòótọ́ jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ torí àwọn èèyàn tí ẹyún ọ̀daràn tiwọn ọ̀làmìlàka nínú orí ibú ọ̀ràn táwọn ń dá ọ̀ràn tẹ́nìkan ò síwájú wọn dárú ẹ̀ wọ́n sì ojú dá ọkùnrin ní gun ọkùnrin nínú tiwọn àwọn èrò kára wọn kọ́ máa wín gbàdo ọkùnrin ni wọ́n rí lórí wọn máa dàrú ní ọmọ sáná níbi táwọn jọ dáràn dé àwọn ọ̀bùn burúkú àwọn èèyàn tà nábì lóòótọ́ nù ẹ máa dé mọ́wọ́ ẹ rí i pé ọ̀ràn kọ̀ọ̀kan tá a kó àwọn èèyàn ìránṣẹ́ fi ń wọn gbogbo ẹ̀ náà ló lámì láyé tiwa yìí àwọn kan ṣe irú rẹ̀ láyé tí wàá yìí o kí làwọn èèyàn anabi anabi Nuhu ṣe wọ́n ń sìn eré wọ́n ń bọ́gí bọ́ pẹ̀ ọ̀ọ́ bẹ́ẹ̀ bá fẹ́ fi tirẹ́là kó àwọn èrè lábúlé bòmíì ẹ wà tirẹ́là tí ọkọ̀ ẹ má sọ pé ní ha bòmíì lábúlé lásán ẹ pèrè jẹ ọkọ̀ lórí ojoojúmọ́ ni wọ́n ń gbẹ táwọn kan sì tún ṣe wèrè wájú wọn àwọn èèyàn anabi Hudu náà ń kọ́ àwọn àádáwa táwọn dé lẹ́yìn anabi Nuh alayhi sẹ́mi kọ́ àwọn náà eré iná ni à ń bọ́gìbọ̀ pẹ́ iná ni okun ayé nìsín ni wọ́n ń pè àwọn baba ńlá wọn tí ń pè ní cultural heritage ní táwọn jogún lọ́dọ̀ àwọn baba ńlá wọn ẹbọ ni tó tó bá wọ àwọn èèyàn anabi àwọn tiwọn náà hàn tiwọn náà ni wọn ní àwọn khalaf àwọn tó gbọ́wọ́ lọ́wọ́ wọn wọn ń bẹ láàyè sí náà agídí ni nítorí wọn ní kí wọn má sí náà wọn ò sùn ẹlẹ́bọ làwọn náà ẹpẹ bọtì ni ló bí kí wọn sọ pé àǹfààní tí ó jẹ àmọ́ pọlọ ńlọrọ ọmọ sọńtọ ńsọ yìí tí èsì fẹnu lọ sọ àmì sì tún dé wọn tún wá fi tí ò sí kún ètí ń bẹ ẹbọ ti wá o wọ́n tún wọ́n afagídí tinú wa láàṣẹ wọ́n tún fi kún wọ́n pa ràkúnmí ọlọ́run ẹ̀mọ́yé dọ́lọ̀ ní kẹ́ mẹ́sẹ̀ ní ìsìtẹ́yìn náà ń sè àbẹ́ kan ní kálukú náà ó sè pé kí lọ́lọ́run ó sè gánà kọ́lá àwọn tó wọ́n bá ẹni tó sọ fún wọn kọ́lá wọn fẹ́ nǹkan pé ẹ̀ ń sọ yọ oníkàmú ìyá fọ́tò àti ìyá o kí n tó ọba rò kó máa ṣẹlẹ̀ àrètí ẹ̀ sóyí ọ oníkí abàmà tẹsùkùtù wa mọlẹ wo mi bí mo sì máa ń tẹ ntọ́ bá rò pé yọ ṣẹlẹ̀ kó tètè ṣẹlẹ̀ òpùrọ̀ láì ìwà ìbá jólóòtọ́ ọmọ rí kankan ṣe sí mi tó báwọn èèyàn ṣe rí nu láì fi sí oníkà má ṣe sí náà ló ń lọ yìí o ibẹ̀ ló ti ń darí bọ̀ yìí ntọ́ bá mọ̀ pé yọ jẹ wá níyà tètè mú wa lálẹ́ ní mẹ́jọ dàrọ̀ la báwọn èèyàn ṣe rí nu ṣùgbọ́n làwọn èèyàn fẹ́múdá wá ṣe táwọn èèyàn tún ṣe láyè sí la gbẹgbẹ abilé bá mọ̀ pé àjọ agbára Ọlọ́run lọ òṣòro fọlọ láti káwa kó lẹ́yìn kálukú ó mi o so ṣùgbọ́n wọ́n ń dẹ ọ̀pọ̀lọpọ̀ ni ó lè jẹ ìyá rẹ̀ lájẹpé àwọn èèyàn ti lóòótọ́ ọ̀ràn tiwọn àwọn náà tún ní àwọn tó jẹ́ pé wọ́n gbapò wọ́n gbọ́wọ́ lọ́wọ́ wọn ọkùnrin lé ọkùnrin ká eléyìí wọ́n kọ́ mọ̀ ní ìsìn náà kódà àwọn orílẹ̀-èdè ńláńlá lágbàńlá ayé àwọn olórí orílẹ̀-èdè jàǹkànjàǹkàn àwọn ní tún polongo rẹ̀ wọ́n lu koro rẹ̀ sí gbogbo èèyàn létí ni pé ẹ gbọ́dọ̀ gbà ẹ gbọ́dọ̀ gbà géè kẹgbà láàyè àwọn ọkùnrin kan máa fẹ́ ọkùnrin fún àwọn obìnrin wọn máa fẹ́ obìnrin ọ̀nbẹ nínú pípé ẹ̀tọ́ ọmọnìyàn fún ènìyàn ah ọkùnrin fẹ́ fẹ́ ọkùnrin ẹsẹ̀ lè di lọ́nà obìnrin fẹ́ fẹ́ obìnrin ẹsẹ̀ lè di lọ́nà ẹ jẹ́ káwọn èèyàn ṣe tó wù wọn ilé ayé ṣe tó ọ̀fẹ́ la wà àbẹ́yìn òrìbá amẹ́ríkà ṣe ń lọ́gùn rẹ̀ káyé tí wọ́n sì ń de ìrànlọ́wọ́ máa pé gbogbo orílẹ̀-èdè tó bá ṣòfin pé wọ́n máa mú ẹni tí wọ́n ń fẹ́ra táwọn èèyàn ti àwọn èèyàn oríṣi kan ti ń fẹ́ru oríṣi wọn tẹ́yà kan fẹ́ru ẹ̀yà wọn àwọn fi kùn mọ̀ táwọn mú lọ àwọn nàmà lórí nípa ìyẹn gbọ́rọ̀ bí nàmà Uganda lórí lọ́wọ́lọ́wọ́ báyìí Uganda àwọn ṣòfin nílùú tàwọn o àwọn géè wọn ò ní ráyè géè kankan o àfi káwọn bá géè wọn dànù ọkùnrin fẹ́ fi ọkùnrin àwọn ra wọn kò ní obìnrin fi obìnrin àwọn ra wọn mu ní ẹ̀wọ̀n tó sì kéré tí wọ́n lọ lẹ́wọ̀n ọdún mẹ́ńlá èyí táwọn bá ti wá mú láàmú tó mú ti yàn kó ti fẹ́ di bárakú fún ẹ̀wọ̀n gbére ni kọlọ̀ kú ọ̀hún nínú túbú ẹ̀yin wá sófin ẹ̀yin European Union àti America ẹ wá ẹ lè sanction tó ní agbára lórí Uganda ìdí ni wípé Uganda ń di ọmọ nìyàn lọ́wọ́ kò jẹ́ wọn lè nàyẹ́sà kò jẹ́ wọn lè lómìnira kọkùnrin ọmọ fẹ́ ọkùnrin nínú ẹ̀tọ́ ọmọ èèyàn ni kóbìnrin ọmọ fẹ́ obìnrin nínú ẹ̀tọ́ ọmọ ènìyàn kò ní dáa fẹ́tọ̀ náà kò ní dáa fún ẹ̀tọ́ kẹtọ̀ ẹ̀tọ́ tí ò dọ̀tí ọpọlọ bì gbàtẹ́ wá pé kọ́dà olórí Amẹ́ríkà ó fìgbà kan kiri gbogbo Áfíríkà àwọn kọ́ńtìrì bíi márùn eléyìí ni ọ̀kan nínú àwọn àjẹ́ńdà tó gbé wa ẹ fààyè gba kọkùnrin ọmọ fọkùnrin láfíríkà because America ti ṣe bẹ́ẹ̀ àwọn Europe náà ti ṣe bẹ́ẹ̀ ẹ fààyè gba kọkùnrin ọmọ fi obìnrin torí àwọn ti ṣe bẹ́ẹ̀ tí ìmáàmù bá ti ṣe Allahu Akbar káwọn máàmù náà ṣe kíni Allahu Akbar àwọn amẹni tó fi wọn jẹ lè máàmù tó fi jẹ́ pé àwọn lórí wọn pé tiwa dọ́ta nítorí wọn wí làwọn náà máa wí ẹ̀yin lẹ́ka wọn kún wọn ò kankan ẹni ah, àbí bó ló ṣe fẹ́ jámà kankan tó yàgbẹ́ tó gbégbé ẹ̀ bó ló ṣe fẹ́ jámà kankan tí ń rùn ọlọ́run ṣe pọ́n wọlé mùsùlùmí náà àbí mùsùlùmí kan lè yàgbẹ́ kọ́ máa wùgbẹ́ náà ń di rẹ̀ ọlọ́run máa jẹ́ kòkòrò burúkú ó so mọ́ ń di. tó àwọn wọn yẹn ní táwọn kàkúnnù torí ẹ gbogbo orílẹ̀-èdè wọn lọ sọ bẹ́ẹ̀ náà Senegal àwọn Senegal ah, mùsùlùmí làwọn Islam wọ̀ gbà no no this is not the issue of religion. ok iṣu kí wọn á nígbà tí ẹ bá rí ẹyà ẹsìn sọ́tọ̀ ẹyà yẹn sọ́tọ̀ bóòlù ayé so nítorí di eléyìí a sì ti pé àwọn bàbá tiwọn ọkùnrin bíi tiwọn náà làwọn náà ni wọ́n ṣe bí wọn abẹ́ ẹ̀kọ́ ni bí wọ́n ṣe ń fẹ́ kọ́ máa tẹ̀síwájú àwọn ìyá wọn obìnrin lọ́kọ àwọn wọn ìdí táwọn wọn fi bí wọn iná náà ṣe ń bí ọmọ pé ọkùnrin kan ni bàbá rẹ fẹ́ tó fi bí ọ obìnrin kan ni ó sọkọ fún ìyá rẹ tó fi bí ọ bó láyé wá sí fẹ́ wá dórí tiẹ̀ tó dàrú torí ẹ wọn bẹ nàjà o láwọn ọmọ burúkú tí ọkùnrin fi ọkùnrin náà tóbìnrin fi náà wọn bẹ bẹ bíbá o nítorí wọn tiẹ̀ ṣe documentaries kan wọn ṣe documentary yẹn lórí pé àwọn ti àwọn BBC àwọn fẹ́ wádìí sí àwọn tí ń ṣe géè náà wà nàìjíríà ni wọn sí ọ wọn rí wọn rẹgẹdẹ ni pàápàá lẹkọọ wọn tiẹ̀ ni wọn ní club club yẹn ni wọn ti lọ ṣe interview pẹ̀lú wọn ní kí wọn dákun kí wọn má disclose ẹ fáwọn yẹn ibi tí club àwọn yìí wà tóníwèé ròyìn yẹn sọ pé ah, ó burú ọba lùmà nítorí fojú gan níbẹ̀ bọkùnrin ṣe ń lọ ọmọkùnrin tóbi ń lọ ọmọkùnrin táwọn ọmọ kò ní sàlùbáríkà títí wọn ti dàrú dànù tọ bẹ́ẹ̀ náà ni ẹ rí i láwọn àyè púpọ̀ níbi ilẹ̀ haúsá ní ìṣá wà mí ọkùnrin tí ń gbọ́ ọkùnrin ọkùnrin tí ń wá kọkùnrin ọmọ ọwọ́ dáńdáwòdù àwọn lòtíyà náà nù àwọn náà ń pè ní dáńdáwòdù tí wọ́n máa kiri iṣu iṣu tí wọ́n dín rẹ̀ kọ́ sọ́ọ̀sù rà jẹ́ o <laughs> iṣu tí wọ́n dín mẹ́yìn àbí òye wa tẹ́rì tó gbèrú ó lè ti bó gbogbo ojú ó ti bó gbogbo ọwọ́ àtẹ́lẹwọ́ fanta ìgbọ̀nwọ́ coca-cola abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ojú fanta <laughs> ẹsẹ̀ zobo cola tàbí kókò tún jọra wọn <laughs> wọ́n ń bóyún lọ kò tí ì bó tán ló fi zobo tó àwọn arú wọn ẹni tí wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n máa ṣe bí omi ẹyin ni wọn lé ayé kẹkẹ tí bọ́lá ṣe dọ́ọ̀nù kékeré ni òun náà ń wọ́kùnrin ni ọkùnrin bá tí ń wọkùn àwọn olórí ibú kan sì máa lérò wọn ká wọn lè ní wọn wọn so owó òun rọ mọ kó wọn máa bọkùnrin lò yọọ máa kìdí rẹ bọlé ìgbẹ aláìlórí lọ́wọ́ ọgùn yóò ní wọn so owó òun rọ mọ bó bá ti ń lú tí bẹ́ẹ̀ ni àwọn àlejò náà mọ̀ kó wa torí ṣètánì ìṣiṣẹ́ sí ẹnìkan àfikún olú ẹ náà gba gbogbo àmì orí ibú ó ṣe àbò níṣẹ́ tìdùnnú tìdùnnú àbò ní ṣe ọmọ kó gbẹjẹ tìdùnnú tìdùnnú pé bẹ́ẹ̀ ni ó tún máa rẹ́rìn kò ní ṣe pé ọmọ dùn ọlọ́kùn ọmọ rẹ́rìn lẹ́nu pé bẹ́ẹ̀ ni torí làlùjẹ̀nu fi máa ṣiṣẹ́ fún wọn. torí di ẹlẹ́yìn àwọn èèyàn anábì Lut ọlọ́ọ̀ni rán wọn létí rẹ anábì Muhammad sallallahu alayhi wa sallam àkọ́kọ́ àwọn ọba ti láǹfààní àti ma gbogbo ilé tí ìbá sa alukur'an alukur'an ní sọ̀rọ̀ tí sòdodo kò sírọ́ nínú rẹ̀ àtọ̀ sáwọn òwe mi náà gbà lọ́pọ̀ àlọ́ tí gbogbo ọ̀jọ́ra wọn abẹ́rẹ́ nǹkan mẹ́rin bó tọ́ka bá wá irọ́ mẹ́sàn-án tẹ̀lé torí ti kọ́ ọ̀bọ̀ alukurani wa ń fún wa rò nípa anabi lot alayhi ọlọ́ni wọn létí nípa ríran tá a rán lot ní ìgbà tó dé sọ́dọ̀ àwọn èèyàn gbogbo eléyìí ọlọ́wọ́n bọ̀ kó ti yẹ rán wọn létí nígbà tí lùtù sọ fáwọn èèyàn rẹ̀ ẹ ara, nígbà tá a rán ó sì lọ bá àwọn èèyàn rẹ̀ dé sọ́dọ̀ rẹ̀ gbogbo ànábì èèyàn tiẹ̀ náà máa rán sí kò sànábì tí wọn rán sáwọn àjòjì torí ẹ̀ ló ṣe lẹ́nu Ahmed ó ní ọlọ́wọ́n bá ọ̀ràn Pakistan ni India kọ́ńtìrì kan náà ní àwọn ará rẹ̀ tọ́nà wọn ara sí àwọn ń tiwọn èdè wọn òrùdúùyà òrùdù dé wọn so àtàwọn èdè mi ìgbà tó lọ́wọ́ ara ọlọ́wọ́ ara ní English rí rọ́mbẹ́ àwọn amadíyà àwọn èèyàn rẹ̀ àwọn ajá pẹ̀lú èdè English ó ń ṣiṣẹ́ sin àwọn ọ̀gá England lò. England náà lọ́yìn lánàá àwọn tó ń sáàbù nìyẹn so in order to know that mẹ́sẹ̀gì tí wọ́n fi ran oúnjẹ dáadáa sẹ́wọ̀n kéde àwọn ọ̀gá náà ni wọ́n máa fi jẹ́ so nítorí ẹ̀ ló pé tiẹ̀ tí wọ́n á ni wá so torí ẹ̀ gbogbo ànábì àwọn èèyàn tiwọn lọ́lọ́run máa ran wọn sí ọlọ́run ló lótú wa ń sọ fún pé atatuna al-fahishata ma sabaqakum biha min ahadin min al-alamin ètèrí ètèrí tó fi jẹ́ pé ìbàjẹ́ tẹ̀yìn ṣe ẹnìkan nínú gbogbo èèyàn àgbáńlá yóò ṣerú rẹ̀ rí Allahu akbar ìbàjẹ́ wọn ẹnìkan ò ṣerú rẹ̀ rí síwájú àwọn èèyàn lò ẹ wo ṣetán ó ti ṣe máa ń dáná bàjẹ́ síyàn níwájú tí ó máa ṣe lọ́sọ̀ fún yàn tí yóò fi máa wò pé ah ibi tó náà wà gan-an kò sí ntọ́ dáa tó ọkùnrin ọmọ gun ọkùnrin kò sí responsibility ń bẹ ẹnìkan ò ní bí màgàfẹ́ nìkan tó ọkọ̀ kan hospital wá àbí ẹnìkan ọmọ ẹsẹ̀ tíkọ́tíkọ́ kan sí inú ni ẹgbẹ́ ni àbí ẹgbẹ́ mi lọ hospital àbí olùgbogbogbò ìsinmi ni ọkàn tó tù sí di ni <laughs> olórí ibu so òun náà tí wọ́n sì mú wọ́n tu sóun náà dì oní òsì ní gbé díẹ̀ wá kó náà tútó náà sí a'udhu billah àwọn ẹranko bastard tẹ́fẹ́ yìí náà mọ̀ àwọn àgbòságbò tágbò bá ń lé àgbò ọmọ ọgbà abórí dàrú ni ọmọ lèmi náà bíi ni ẹranko ni wọn yóò dírámà àwọn ẹranko rí ẹ wàláhì àgbò ń lé àgbò gbà obìnrin ń wù òun náà ti wá kọ́kọ́ wò pé irú òun lélẹ́yìí àti gbọ́ pé irú òun lòun àmọ́ lé so pẹ́yà obìnrin tó mú so òun ló ń gbọ́n bẹ́ẹ̀ ọgbọ́n débi pé ó wá bẹ̀rẹ̀ sí ní lé akọ́nká ó bẹ̀rẹ̀ sí ní lé ká akọ́ òun tún á wò ká ó rí pé n ti bẹ lórí rẹ̀ ìwù náà ní bẹ lórí tó náà ní èsì ọ́ subhanallah ẹranko. E ẹranko sẹranko wọn náà wọn kọ abo là á ṣe báyìí sí àyè ṣe sàkọ ó wá yà ní lẹ́nu fọmi èèyàn tọ́lọ̀ ń fún làákà ìbọ́pọ̀ lọ́sẹ̀ wá dorí kodò tó wá jẹ́ pé ibi tọ́lọ̀ ní kọ́ ọmọ wò kó ń wò ibi tán lọ gbọ́dọ̀ wò lọ́wọ́ à ń wò tọ́ torí ẹ̀ kí ni ìbàjẹ́ náà tí wọ́n ń ṣe tẹ́nìkan ò ṣerú ẹ̀rí ṣáájú wọn innakum lata'tuna ar-rijala shahwatan min duni an-nisa' èsè yín ló fi jẹ́ pé àwọn ọkùnrin àwọn ọkùnrin ní máa wù ẹ̀yìn bá ṣe àwọn ọkùnrin ní máa wù yín bá lò yàtọ̀ sóbìnrin tọ́lọ̀ ń dá fọkùn obìnrin lọ́lọ́ ń dá fọkùn ọlọ́run ọ̀dọ́kùnrin fọkùnrin níbi bá lò bal antum qawmun musrifun ẹni bú nìyí ó ń ṣekúṣe nìyí ọ̀dájú kó ń ṣèkúṣe ni ntọ́lọ̀ fún yín tó ní kẹ́ ẹ máa rọra lò kẹ́ ẹ lò ibi tí ọ̀dà lẹ́ ń lò sí. ẹ ti ṣe dá wa Ọ da àwọn ọkùnrin Ọ da àwọn obìnrin ó fi nǹkan kan sí ara obìnrin àbótí gbogbo obìnrin ó ṣe gbogbo ara obìnrin ní nǹkan tí ó máa wù ọkùnrin tí máa ọkùnrin torí ni ló ṣe jẹ́ ipe ó tún fi sí ara ọkùnrin ó tiẹ̀ dọ́kùnrin bó ṣe dọ́kùnrin ní ní tí wọ́n máa wo obìnrin. torí ẹ̀ ló ṣe jẹ́ ipe tẹ́nìkan tó bá ń ṣègbéyàwó ẹ̀yẹ́ máa wo ẹnu wọn kẹ́ ẹ máa wojú wọn ẹ rí i pé tó bá jẹ́ pé ẹni tí máa fajú ronjojúmọ́ tẹ́lẹ̀ ni àárẹ̀rin àkẹrin má àká ẹ̀rin má ẹnu ọ̀daràn lọ́jọ́ kan ẹ̀rí pé lọ́jọ́ yẹn yọ yàtọ̀ ẹ̀rí músẹ́ ni àwọn yóò a kò lè má jẹ bẹ́ẹ̀ kò lè má jẹ bẹ́ẹ̀ ọkọ ìyàwó ni ìyàwó náà ń kọ́ kò sónú ilé lọ níjọ́ tí ń lọ ilé ọkọ ẹ̀rí tó náà máa ni ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò lè má ọkọ ni inú kálukú ọmọ àdùn pípé a òun mà dúpẹ́ fọlọ́ tọ́jú òní bò tó ní tó nà tó nà ọdẹni tó rẹni ṣèkejì òun náà dó ń yàwó òun náà dọlọkọ inú kálukú àmọ́ bi inú kálukú àmọ́ àdùn ẹ wọ àwọn òbí wọn bí inú tiwọn náà sì dùn àdúgbò kọlọ bẹ́ẹ̀ láàmú àdúnú ṣùgbọ́n ẹ wá wò ọkùnrin wọn á ní wọn ṣègbéyàwó wọn pè yín pé ẹ wá bí wàlíìmà ẹ wá débi wàlíìmà wọn á gbé àwọn àga ńlá ńlá síwájú wọn á ní tọ ẹ kò sí ní tó kù má nìsín o gbàdá rí àwọn couples méjèèjì àwọn kọ́pùsù àbí kí láti wọn àwọn dà bàbá yìí gàgèlè ilé yìí náà dé fìlà abámúdọ́gba gèlè tó dọ́gẹ̀ yìí fìlà ni o torí pé eléyìí èso bìn o wọn ni bẹ́ẹ̀ ni mọ̀nà ẹyọ ẹyọ gèlè lórí jàre ọkùnrin ni mí a ọkùnrin ní fi ọkùnrin ẹ̀yin ò tí ì lajú débẹ̀ ní táyé sọ nìyẹn a wàláyé àwọn ẹni tí làákà ìbá ń bẹ lórí wọn tí islam bẹ la wọn dàbẹ rù kí ni jẹ àsẹyìn wèrè báyìí wà láyé à ń gbọ́ pé wọn wà ń lo òyìnbó ni àṣẹ tó wà láyé bíi báyìí ha kí ni wọn dùn ọnu nígbà tó ṣe pé wọn àtọkùn ọkùn àtọkùn níjọ ń gunra wọn obìnrin àtobìnrin níjọ ń ṣe bí ajá a'udhu billah torí ẹ tí ọkùnrin tó bá rí obìnrin kájú adáléwé kan lẹ̀ wọ́n á sọ pé iléèwé yẹn o àwọn ọmọkùnrin nìkan ìní ọmọ kẹ́kọ̀ọ́ mbẹ́ àgbà àwọn obìnrin àwọn ọmọ akúnnú iléèwé bíbá and no going home ó dásìkò vacation. ẹsẹ oṣù mẹ́jọ nínú skul kó tó di pẹ lọlé tọ́ obìnrin ò sì ní wá sí inú iléèwé rárá ọmọ sùkúù náà sì ní jáde yẹsẹ pé tẹ́lẹ̀ máa rọ́bìn wọ́n sì bàjẹ́ òkun tẹ̀ ní rọ́bìn ọkùnrin náà ni ọmọ ọlọ́kùnrin jojúmọ́ tọ́ wọ́n wá ìnváìtì obìnrin kan wá sí gbàtọ́ wá ojú rẹ̀ lásán ló sílẹ̀ ó sì wọ jilbab ó bo gbogbo ara rẹ̀ tí ọ̀gá aléèwé bá wọn bá wọn máa sọ̀rọ̀ báyìí tóbìnrin wọn á jókòó sí ẹgbẹ́ kan báyìí olórí iléèwé sì wà báyìí sẹ́wọ́nkálù kíbílà àbí tóbìnrin wà gbogbo àwọn iléèwé ọmọ wò abẹ́ ìgbọ́n tí màmá ọkẹ́ ọkẹ́ sà yẹ sà tó tó bá ti <laughs> wú ọ̀gá aléèwé wọ́n tún wo ibi tá a ti la wí ìwà pé àà sí pé èèyàn kan lọ́lọ́ ń dára ah, ẹ̀ inú ìyàwó la wà sùkú tó kọ́pọ̀ ẹnìkan là ń rí làákà ìwọ̀n lọ síbi wípé èèyàn oríṣi mi ti wà ní àárín wa bẹ́ẹ̀ náà nítorí akéle ìwé òbí wọn dálẹ̀ à ah, àwọn bàbá ti ń sọ dẹ́ńbẹ̀ ọlọ́ọ̀ni ọ̀sàrùn gẹ́gẹ́ bí oríṣiríṣi ìdààmú tí máa ń ṣẹlẹ̀ àti àwọn àbàjẹ́ àwọn ọmọ bíi àádọ́ta lè wá bá bàbá ọdẹ pé àfikọ́ bá gbogbo àwọn sùn pé ah, ẹ dákun tí ọkùnrin tó máa bẹ ah, ẹ dákun ẹ má pa mí <laughs> ìlágbára rẹ so ó túmọ̀ sí pé àwọn bọ́lọ̀ ń ṣe dá wa lọ́kùnrin àwọn obìnrin lọ́lọ́ ń dá pé kọ́ máa wù wá bọ́lọ̀ ń ṣe dóbìnrin àwọn ọkùnrin lọ́lọ́run dá púpọ̀ máa wù wọn. ìdínú tó fi jẹ́ pé ọkùnrin kan wá ní ah, akọyin sí ọkùnrin tí ń lọ tó ń rí orí òun sì bẹ̀rẹ̀ sí ní owó sẹ́ ẹ́ orí rẹ̀ dàrú ẹ ẹ gbé lọ àrò ọ̀dájú pé lè gbádùn orí rẹ̀ ń spark orí akọyin sí ọkùnrin orí rẹ̀ wá ń sí páàkì ó túmọ̀ sí pọ̀ ọ̀gbádùn ó ní àkọyìn sí ọkùnrin lórí nídìí òun bá le ó dájú pé ọ̀gbádùn ọ̀gbádùn tọ́ obìnrin náà ni alájà tó ń rí un a kọ́dà ohun tiẹ̀ gbádùn mà ohun tiẹ̀ gbádùn mà bí kọ́ wá kí òun mọ́lẹ̀ ni ẹ́ kíta ni ó kí ọmọ lẹ̀ ní lúlù bíi ti lúlù kọ́ <laughs> so ó túmọ̀ sí pé ọ̀gbádùn ọ̀gbádùn orí rẹ ti dàrú dànù ẹ̀yin náà máa wò ó wọ ibi tẹ́ ẹ ti mà wípé bọ́lọ̀ ti ṣe dá wa kò ṣe é dàrú tẹ́ bá lọ sí superstore tó ní látàn tí ń tajà tí wọ́n á kó àwọn cashier síbẹ̀ tí wọ́n máa gbowó lọ́dọ̀ àwọn èèyàn àwọn ọkùnrin lọ́jà ara àwọn obìnrin lọ́jà ń tirẹ́rẹ́ ẹ̀yin sì jẹ́ olùpáyọ̀ ọlọ́run àbẹ ẹkọ ni ìtọkùlá ẹjọ olùpa lẹ́yìn yorùbá sì máa wí ẹjọ olùpa yọ lọ ẹ wá ti wá rajà sínú bárò ẹǹtì ẹǹtì ẹ wá débi tí wọ́n ti sanwó ṣé iwájú ọkùnrin lẹ́yìn ọkùnrin ó ti wheelbarrow yín lọ àbí iwájú obìnrin láàrin yín sọlọ <laughs> owó lẹfẹ sẹfà owó ọjà tẹ ra lẹfẹ wọ́n mọ̀ ọ pé ọkẹ ẹ. ẹ ń sàn bí jàre ẹsẹ̀ ni ọmọ ọmọ pé ọ̀dọ̀ obìnrin lòun ti sàn àwọn obìnrin tẹ́ rí náà tó bá ti tiẹ̀ náà dé tó ti tróólì rẹ̀ dé kékeré yọ kọ́kọ́ àwọn obìnrin yóò sin ọmọ ajú kékeré ta ni yín yọ kàn ọkùnrin kan ni pé bá ìdínú fìtínà nínú obìnrin jẹ́ fọkùnrin bọ́lọ̀ ń ṣe wọn orí sì ń bẹnu kọ́ pé ọkùnrin nínú obìnrin ọmọ afẹ́ obìnrin lọkùnrin ọmọ fe. ẹ̀rí ìbò tí wọ́n ń dì láwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń dìbò yẹn tó ń pè democracy wrong àwọn obìnrin ń pariwo ojoojúmọ́ pé àwọn làwọn pọ̀ jù bẹ́ẹ̀ ni àwọn náà pọ̀ jù ló ń kà pọ̀tí ti rí tó jẹ́ pé tóbìnrin bá gbé àpótí ìbò ké wọlé torí pé obìnrin kan ò ní dìbò fóbìnrin ẹgbẹ́ rẹ̀ ìwádìí ti fi hàn bẹ́ẹ̀ wàláhì kékeré ni táwọn dìbò fóbìnrin tí wọ́n máa fa àwọn sóge tí wọ́n máa fa àwọn tọ́jú tọ́mú ókè ẹ̀yin náà máa bẹ́ẹ̀ so ó túmọ̀ sí pé bọ́lọ̀ ti ṣe dáhùn èèyàn ẹ̀ lè yí padà ẹ wá gbé àṣàkáṣà dé àṣà àwọn ẹranko ẹ wá lọ́kùnrin kọ́ máa wọ́ ọkùnrin wọ́n ti kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀ tí wọ́n máa ṣe wọ́ọ̀dì orí ibú láwọn ìlú òyìnbó yẹn wọ́n wá bá débi pé nìsín wọ́n ti wá legalize ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ state America nìsín àwọn ti gbà wọlé pé ẹ tún lè wá gbàgbé ẹ̀rí pé ẹ fẹ́ ra yín lọ́kùnrin sọ́kùnrin obìnrin sóbìn a'udhu billah wa madha ba'da al-kufri laysa ba'da al-kufri dam laysa ba'da al-kufri òfin ṣẹ̀ríà ló sọ pé lẹ́yìn tí yẹn ti jẹ́ kébèrè kò sẹ́sẹ̀ kò sẹ́sẹ̀ torí irú rẹ̀ làwọn náà wà ń fẹ́ fún gbogbo àgbáńlá yìí wọn ò fẹ́ káwọn jẹ́ àjòjì láàrin àwọn èèyàn tí máa ń wo àwọn pé ah orí yín ṣe dàrú dànù tìyín báyìí gbà tí gbogbo èèyàn bá ti ń ṣe sẹ́wọ̀n káwọn náà kọ́kọ́ ń wọ ṣòkòtò tó ń bọ́ hò àwọn obìnrin tiwa náà gbà kò jẹ́ nǹkan tuntun má. àwọn ni wọn kọ́kọ́ dúró lórí títì pé kọ́kùnrin ọmọ kó àwọn lóbìn kọ́ máa gbá àwọn lọ bá àwọn ṣèrànù kó wọ́n sanwó àwọn obìnrin tiwa náà ti gbà ètò kù ní ìsìn ni kọ́kùnrin ọkùnrin kóbìnrin náà ń kọ́ kò fi obìnrin. anabi lutu alayhi salam ó jẹ́ ọmọ ọmọ ìyá anabi ibrahim ẹni tó jẹ́ ọmọ ìyá anabi ibrahim ó ní baba lutu ẹni tó ń àtà anabi ibrahim jọjọ ọmọ baba kan náà ó ń lo bí lutu alayhi salam torí ẹ ó jẹ́ ibnu ammi ibrahim al aleyhi salam ọjọ́ ọmọ àbí ibnu akhi ibrahim ọmọ ọmọ ìyá anabi ibrahim ọmọ ìyá anabi ibrahim ló bí ó ti gba anabi ibrahim gbọ́ tẹ́lẹ̀ náà sáájú kọ́lọ́n tó so náà lánàbí ó ti gba anabi ibrahim gbọ́ òun àti anabi ibrahim wọ́n sì jọ kú nílùú wọn tí wọ́n jọ ṣe hijira lọ sí asham. ọlọ́wọ́n bá padà wá ṣe lóòtú náà lánàbì yẹn bá bá ẹni rírìn ó súnmọ́ kí rere ọjọ́ tèèyàn nítorí pé ó pẹ̀lú anabi Ibrahim ọjọ́ ọma sanabi Ibrahim ó sì gba anabi Ibrahim gbọ́ ẹ̀wọ̀n tó lọ́n fi san kí ẹ bó anabi tara tí wọ́n sọ àwọn ọmọ wọn lánàbì salam. ọlọ́wọ́n ọba ó tún ti torí ti Musa ó sọ ọmọ ẹ̀yà rẹ̀ Harun kò sí lánàbì àwọn tá làwọn ń bá tò tó bá ti pẹ́ ní rí lẹ́ bá ń bá tò ó súnmọ́ kẹ́rì rere ó súnmọ́ kẹ́rì rere torí tó bá mú yín lọ bí rí níbi tá a ti ní kó wọn á gba rere tó bá gbà á tẹ bá pẹ́ ìlà tẹ̀ ń lọ ní ẹni tẹ́ jọ wáyé ńkọ́ ọ̀rẹ́ mi nì ọ̀rẹ́ rẹ̀. Ah. ẹ̀yin náà jókòó jàre ẹgbà fọ́ọ̀mù yẹn filẹ̀ subhanallah ní rere wọn bá tọ́ sọ̀nà àmọ́ tí yẹn bá bọ́ lórí ibú tó kò sí tàbí ṣùgbọ́n bí bá ṣe sórí ibú ni wọn náà máa gbà tiẹ̀ bí bá ṣe sórí ibú ni wọn náà gbà tiẹ̀ ọba ọmọ títò wọ́n á ṣe kóńgẹ́ ẹjọ́ tí wọ́n lágbo ma lórí ẹjọ́ lọ náà ni bí wọn bá rí làmọ́wọ́ lórí wọ́n lè fi gún ọ láyà bí ọba sì gun ọláyà tó ti túlẹ̀ tó gun ọlẹ́yìn gbogbo ẹ̀ńtẹ́ bá bá tó ẹ̀nà lẹ́yìn náà máa rí tiyín. tọ́ ọlọ́wọ́n bá rán Lóòtù sí àwọn ará Sẹ̀dúùm ìlú tọ́lọ̀ ràn lọ ìlú àwọn olórí búta pé wọ́n ń ṣiṣẹ́ bùn ní jẹ́kínni Sẹ̀dúùm bẹ́ẹ̀ bá sọ lóko àbádùgbò kéèyàn má lọ sèṣì sọ́nrú àwọn ọkọ̀ bá ń fa ẹnìkan lánàá ọkọ̀ kan láwí lánàá oníkíni kò dárú kéèyàn má lọ sọ máa ń kò dárú tó síwájú wọn pa ràkúnmí ọlọ́ọ̀ hmm, ìlú yẹn ni sẹ́dùn ibi tọ́lọ̀ ran anabi lótú lọ àti gbogbo àwọn àgbèríko tọrọ kiri káàlù ọlọ́run ran pé kó pè wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run kó wọ́n máa jọ́sìn fún lónìkan kọ́ máa pè wọ́n lọ kó pa wọ́n láṣẹ kó ń ṣe dáadáa kó sì máa kọ ìbàjẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ fún wa ìbàjẹ́ àti ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá lọ́wọ́ wọn pati ìwà àbàjẹ́ aburú tí wọ́n ń ṣe àìdá tí wọ́n ń ṣe wọn pati aburú tó ṣe pẹ́ nìkan síwájú wọn ṣerú rẹ̀ nínú àwọn ọmọ anabi ádámà àtàwọn ẹni tí anabi ádámà alìjánu kan ọ̀dánrú ẹ̀ wòrí àwọn ẹranko kan ọ̀dánrú ẹ̀ wòrí ìdí inú ló fi jẹ́ pé a rí bẹ́ẹ̀ ni wípé àgbo ńlé àgbò nísìn yà àgbò lẹ́nu pé kéne kò síbi òṣèṣe láti gun àgbò yẹn kọ̀ náà pé ó gun ta ni abúláàmà wà kése ruwa ìsira wa subhanallah bẹ́ẹ̀ náà làwọn àgùntàn tẹ́rí yẹn tí àgùntàn abo kan tí máa ń pakuru mọ́ àgùntàn mi wọ́n mọ̀ pé kíni kíni sí ọ kíni sí ọ bẹ́ẹ̀ làwọn náà máa wòra wọn kò sẹ́ni tó ṣerú ẹ̀rí náà àwọn ọmọ anábì adam kò sì sẹ́ni tó ṣerú ẹ̀rí náà àlìjẹ̀nú àbí ẹranko gan pẹ̀lú kí ni tí wọ́n ń ṣe náà òun náà ni kọkùnrin á máa bọ́kùnrin lò yàtọ̀ sóbìnrin ó burú ó burú nǹkan yìí ẹnìkan nínú àwọn ọmọ anábì ádámù tiẹ̀ mà kọ́ mà pé wọ́n máa ṣerú ẹ̀ ṣáájú àwọn ọ̀daràn yìí kò tiẹ̀ jẹsẹ́ nìkan lọ́pọlọ rí ṣáájú ká tó gbọ́ náà alukur'an ṣáájú káwọn ará sàdúùmù yìí kó tó hu orí ibú yìí ọlọ́nkọ́ lànà wọn ṣáájú kó tó hu orí ibú yìí kò sẹ́ni tó dánrú ẹ̀ wò ni. amru ibn dinar ọ̀kan nínú àwọn olùmọ̀wá nínú àwọn tabi'in ó ní gbàtọ́lọ́ ni ma sabaqakum biha min ahadin min al-alamin ẹnìkan nínú gbogbo èèyàn àgbáńláyé nínú àwọn ẹ̀dá àgbáńláyé kò sẹ́ni tó ṣerú ẹ̀ nínú ẹ̀dá àgbáńláyé ẹ̀dá àgbáńlá yìí akọkàn ìwakọ abòkàn ìwabò akọ ló máa ń wakọ ló máa ń wabò àmọ́ pákọ ọmọ wakọ abọ ọmọ wabò ẹ tún dì mọ èyí táwọn tún ṣe ọ̀ràn tí wọ́n tún kéré sí ìtẹ̀yìn tún introduce láyé sí wọn àwọn ní ká kọ ọmọ wakọ àwọn abo ohun ìwabò àmọ́ ní ìsìn àwọn ní ká kọ ọmọ wakọ kábọ ọmọ wabò àwọn ẹranko màálù amúrò ibnu dinar onímọ̀nàrọ̀ mọ̀nàzà dẹ́kẹ̀rún alẹ́ dẹ́kẹ̀rín hàtà kánà kọ́mùlò ọkùnrin kan bá ọkùnrin lórí o síwájú àwọn èèyàn lò ọkùnrin kan akọkàn kọ bá kọ lórí síwájú àwọn èèyàn lò. الوليد ابن عبد الملك توجه خليفة ني الدولة الأموية الوليد ابن عبد الملك تسيقون لقو إلو دمشقوس دمشقس دمشق لولا أن الله عز وجل قص علينا خبر قوم لوط ما ظننت أن ذكرا يعلو ذكرا tí ìbá ti pọ́ lọ́n lọ sọ fún wa nípa àtàn àwọn èèyàn anábì lóòótọ́ yìí ìròrí láyé mi pọ́kùnrin kan lè gun ọkùnrin ìròrí wàláhì jẹranko tó burú ju jẹranko lọ ni ìròrí bẹ́ẹ̀ ni gbogbo onílàkẹ́ ìròrí torí ẹ̀ lànàbì lóòótọ́ ṣe sọ yìí pé aleyhi salam atatuna alfahishata ma sabaqakum biha min ahadin min alalamin etiri tẹ̀ ń ṣe ìbàjẹ́ ilé ìtẹnìkan nínú gbogbo àgbáńlá yóò síwájú yín ṣerú ẹ rí innakum latuna ar-rijala shahwatan min duni an-nisa èsè yín tó fi jẹ́ pé àwọn ọkùnrin bíi tiyín lẹ́yìn máa wá láti bá lò yàtọ̀ sáwọn obìnrin tó lọ ń dá fún yín ẹ kọ̀ papọ̀ sáwọn obìnrin ẹ̀ ń rí wọn sá àwọn obìnrin lọ́lọ́ sì dá fáwọn ọkùnrin àwọn obìnrin ni wọ́n ò rí tí wọ́n ń fẹ́ gbà lọ́wọ́ ọkùnrin ara obìnrin lọkùnrin ó ti rí ní ti ń fẹ́ a ìnákùná ìlòkulò lẹ́ ń lo ń tọ́lọ̀ ń ṣe sí yín lára yìí àìmọ̀ kan sì ń dá yín láàmú nítorí pé ẹgbẹ́ ń tọ́lọ̀ wọn bá ní kí ẹgbẹ́ síbi kan síbòmí ìtọ́ yàtọ̀ sí torí ẹ ǹgbà tó sùn ànábì lóòótọ́ pàápàá jùlọ ńgbà táwọn màlẹ́kà tó lọ rán tí wọ́n wá sọ fún ànábì lóòótọ́ bí ó ti ṣe jáde kúrò náà lùtọ́ ọlọ́run ti gbé ìparun dé amalika wa wá láwòrán èèyàn wọ́n wá láwòrán ọkùnrin ìyàwó olóòtú ọ̀daràn òun sì jẹ́ múnáfìkà òun ní ń ta àwọn èèyàn lólobó nípa gbogbo àlejò tí wọ́n bá wá wọ́n ti ń bí ara wọn kó àwọn ẹni nídìí ń o màtẹ́rì ti wá ta àwọn èèyàn yẹn ta àwọn lólobó pé kí wọ́n máa bọ̀ wá tí ọmọ kọ́ àmọ̀lẹ́kà ni wọ́n ti dé o wọ́n ti rẹ̀ wá pọ̀ tọ́ gbogbo wọn dé bíbà lẹ́nu ọ̀nà wọ́n fẹ́ já wọlé lótú bá ń bẹ̀ wọ́n wọn ò tiẹ̀ wọn ẹnìkan ó dàbí ìgbà tí kéèyàn máa lé àwọn èsìsì ń di ìgbẹ́ pé ẹ ní jẹgbẹ́ kékeré wọ́ òtó bẹ̀ <laughs> òtó bẹ̀ àjọ nàbí owó ni. bẹẹni ni wọ́n pé bí wàá sẹ́nu ọ̀nà anabi ló tún pẹ́ dákú ẹ má dojú tì mí wájú àwọn àlejò mi ó ń ọmọ pé ni wọ́n ó ń gàn ọmọ pé ah ẹ ẹ má dojú tì mí wájú àwọn àlejò mi àlejò làwọn eléyìí ebe yìí náà láàrin ara yẹn ẹ̀yin ọ̀daràn burúkú olórí ibú <laughs> ẹ̀yin olórí ibú burúkú wáyé èyí tẹ̀sí tá a kọ fún yín ẹ fẹ́ dẹ́kun ẹ tún ara àlejò ẹ tún fẹ́ ra ẹ má bà tèmi jẹ́ o wọ́n á jọ àlejò mi. haulai banati in kuntum fa'ilin àwọn ọmọ mi bìnrin ni ẹ wá mú wọn tẹ̀bánitẹ̀bá yẹ pé ẹ fẹ́ bá wọn lò ẹ lọ bá wọn lò la ilaha àwọn ọmọbìnrin mi ni ẹ̀dín mọ̀ gbèsè kó ànábì ló pé ọlọ́ba àṣẹṣe náà o torí pé ànábì ọlọ́nkan ò sí tó a jẹ́ pé yóò legalize ntọ́lọ́nsẹ̀ lé wọ̀ gbàtó ṣe pé tí àwa kúrúntù bá dánrú ẹ̀ wá di kèfèrí báwo wá là nàbí ọlọ́run ṣèṣe rú ẹ̀ ìtànàbí lóòótọ́ aleyhi sàlám sọ fún wa ń bẹ̀yẹn ni pé àwọn ọmọbìnrin mi ní àwọn ọmọbìnrin mi ní obìnrin lọ́yọ̀ kọ́ máa wú ọkùnrin ẹ wá kí n fi wọ́n fún yín kẹ́ ẹ lọ́ọ́ máa bára yín lò tó bá pé tó bá pé nǹkan kan wù yín bá ẹnìkan ṣe ni ẹ wá àwọn ọmọbìnrin mi ní ẹ wá mú wọn lọ kí n fọwọ́ sí kí n fi wọ́n fún yín tọ́ wọ́n ní ìwọ lóòótọ́ sórí ọ̀rọ̀ àwọn ọmọbìnrin rẹ̀ ọ̀sọ́ ọmọbìnrin rẹ̀ kọ́ la bá wa o wọ́n ní laqad alimta ma lana fi banatika min haqq ó ti mọ̀ pé àlẹ́tọ̀ sáwọn ọmọbìnrin rẹ̀ ìyẹn ni pé àwọn ọmọbìnrin rẹ̀ ò wá kí èso obìnrin làwọn ń wá dákun. wa innaka la ta'lamu ma nurid wọn náà mọ níta ah wọn mọ̀ pé àwọn tó wá bọ̀ àwọn ọkùnrin là ń wọn wá náà rẹ rẹ báwo la eléyìí ti di nǹkan mi wọn lọ ti pé ní obìnrin kan ò sí tí ó ti kára ọkùnrin ọkùnrin ọkùnrin là ń wá ọmọ kó àwọn àlejò rẹ àwọn là á rí àwọn là wá kó láti jà kó wọn àwọn ọ̀bọ níjà o à nídìí wọ àlejò àlejò là nídìí àwọn afọ́ntẹ́fṣẹ́ wọn ní. nítorí ṣẹlẹ̀ láyé ìgbà yẹn ó ní pé gbogbo ọkùnrin ìlú ara wọn ni wọ́n ń bá lò ọkùnrin bọ́kùnrin lò wọ́n wá láwọn obìnrin wọn náà àwọn náà ń bóbìnrin ẹgbẹ́ wọn lò níta àwí lọ́jà náà irú ètò ẹ̀sìn láyé sí torí pé àwọn obìnrin náà yẹ kí wọ́n máa ké àárá àwọn ọkùnrin wa àwọn náà ti dájà sẹ́wọ̀n kí n lò à ń bí ma dópin báwọn à ń bí ma àwọn ètò àti bí náà àwọn ọ̀daràn mọ́tò tó ti wà ńlẹ̀ náà nìkan máa dáràn sùn bọ́rọ̀ tí wọ́n ti ṣe rí nù. nígbà tí Lóòt alayhi salam tó pa àwọn èèyàn yìí gbàjẹ́ yín pọ̀ ẹnìkan ò tiẹ̀ ṣerú ẹ̀ kò sẹ́dá kan tó ṣerú ẹ̀ àwọn ẹ̀dá tó ẹlẹ́dàá wá dá tó ti kọ́ akọ ní وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون wọn ò lè sì fọ àwọn èèyàn anábì ló èsì wọn ni pé wọn ní ẹja lé lótú pọ̀ nù lù wá o lótú àtàwọn tí ń sọ orú ọ̀rọ̀ rẹ̀ ẹja lé wọn lù o àwọn lótú yìí àwọn fẹ́ máa ẹni tí ń fọ ara rẹ̀ má tí ì sọ̀gùn làwọn ìlú ọ̀gùn sí níbí àbí òye wa ìlú ọ̀gùn níbí ẹni tí ń fọ ara rẹ̀ má tí ò fẹ́ ṣerú ọ̀gùn ti wà làwọn ìyẹn ni kíkọ́ mọ̀ pé ìlú ọ̀gùn ló ń bá rò báwo wá láfíjú ni ó ti ṣe gbélu ọ̀gùn tí ó dùn mọ́ láti gbé bẹ̀ tí ọ̀rọ̀ lọ́rùn láti gbé bẹ̀ ẹjẹ́ á lè kó ń bì kọ́ wá ìlú àfínjú lọ wájú ayé ò lè gbẹ́ nìkan bí àfi ọ̀bùn bíi tàwọn subhanallah wọ́n tún máa léèyàn lù torí pé èèyàn yàfínjú wọ́n tún máa léèyàn lù torí pé èèyàn ọ̀yọ̀gùn wọn ọ̀dá lùtù lọ́hùn wọ́n pètè pèrò wọ́n pinnu pé àwọn olè kó ń lù ní àwọn gbé kó ń lù àwọn kà pátápátá àtúwọn àtàwọn tó bá láwọn gbàgbọ́ wọn ò fẹ́ rí láàrin àwọn ọmọ ṣùgbọ́n kí wọ́n tó di pé wọ́n rí èrò burúkú wọn yìí músẹ́ ọlọ́run ti rọra gbé ànábì lótú kó ń bẹ̀ lálàáfíà ọlọ́run ti gbé ànábì lótú kó ń bẹ̀ lálàáfíà ọlọ́run pa gbogbo wọn run sínú ìlú wọn lẹ́ni yẹpẹrẹ ẹni lásán bọ́lọ́run ti ṣèṣe fún wọn. so innahum. unasun yatatahharun wọn làwọn ẹni tí ń fọra wọn mọ́ ni làwọn èèyàn lóòótọ́ àlébù alebu wa ni pé èèyàn fọra rẹ̀ mọ́ èèyàn ń wẹ̀ èèyàn sọ̀bù sálébù kìí sálébù torí ẹ̀ làwọn sọ pé ntí ni wọ́n fi ń bu wọn o ó túmọ̀ sí kọ́ mi èèyàn tí ọ̀bá rí ń ọ ntọ́ dáa gan yóò fi bu ọ ẹ̀rẹ́wù rẹ ti mọ́ rẹ bí èsè rùn eléyìí tó jẹ́ nǹkan ẹ̀bù ni ewu máa ń tọ́ da náà ni ẹnu rẹ̀ ń da náà so eléyìí jẹba wọn. ní kí ló dé fi sọ pé àwọn wọ́n mọ àwọn olùmọ́ni ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n mọ àwọn èkìdí wọn di ọkùnrin ọkùnrin rẹ̀ di ọkùnrin. níta gbà lérò nù nítorí pé kò sí bóse kìdí rẹ bọnú lé ìgbẹ́ ọkùnrin àkàràmọ́kálá ìgbẹ́ pọ̀ mọ́ ìgbẹ́ àmọ́ bọta bọ́tà ìgbẹ́ gbogbo di rẹ nítorí pé rẹ ọ̀daràn wọ́n yé kí ìdí wọn lọ́kùnrin bọ́lé ìgbẹ́ obìnrin kí wọn bọ́lé ìgbẹ́ obìnrin ìdí tí àwọn ẹni tí wọn máa ń se mara nù ìmara ńlá ni ìmara ńlá ni torí kọ́lọ́wọ́n bò ṣe ilé ìgbẹ́ tí gbẹ́ ń gbà jáde níbi tẹ́ ẹ̀ máa kí abẹ́ yín bọ̀ pé fẹ́ jẹ gbádùn kìnnì ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa oríṣiríṣi àwọn àrùn burúkú sì ń dẹ sáwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn gbọ́ kì í gbà náà èèyàn kì í gbọ́ kì tọ́ nígbà táwọn ti pètèpèrò tí a ti ronú pé àwọn lè lò àtàwọn èèyàn kúrò ń lò ọlọ́wọ́n bá la lò ọlọ́wọ́n là nígbà tí yà ń bọ̀ fa anjayna ọlọ́wọ́n ni àlá o wa àtàwọn fámìlì rẹ̀ àwọn ọmọ rẹ̀. إلا امرأته كانت من الغابرين àyàfi ìyàwó rẹ̀ nìkan òun ní bẹ nínú àwọn ẹni tó ṣẹ́kù tí parun mú Ọlọ́run ti mú Lóòtù jáde ńlù àtàwọn ọmọ rẹ̀ ọwọ́ akú ìyàwó torí pé ìyàwó yẹn múnáfìkà ni òun lẹni tí máa lọ tú àṣírí àlejò tó bá bá Lóòtù alayhi salam tọ́ ọlọ́ni wa amtarna alayhim matara àwa rọ̀jò lé wọn lórí o fanzur kayfa kana aqibatul mujrimin arọ òjò kan lé wọn lórí wọn náà wò bó látúbọ̀ tán àwọn ọ̀daràn ṣe rí ọlọ́wọ́n bá sọ fún wa níbi bó ti ṣe la lóòt àtàwọn aráalé rẹ̀ ẹnìkan kan ọgbà lóòtù gbọ́ ní gbogbo ìlú yẹn yàtọ̀ sáwọn aráalé rẹ̀ nìkan gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ fa akhrajna man kana fiha minal mu'minin àwọn malik ọlọ́run ni ayọ àwọn ẹni tí ń gbé nùlù yẹn ayọ wọn kú ń bẹ̀ láwọn ẹni tó ṣe pé wọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ àlà wọn ṣùgbọ́n fama wajadna fiha ghayra baytin minal muslimin ilé kan ṣoṣo la bá gbogbo olóyún tí wọ́n ti gbọ́ lọ́wọ́n gbọ́ ilé lóòtù ọ̀la o ọlọ́wọ́n ọ̀la o. torí pé ó kàn jẹ́ ìyàwó rẹ̀ ni kò gbá gbọ́ kò gbá gbọ́ gẹ́gẹ́ bí ìyàwó Nuh alayhi salam síbẹ̀ tí rí tọ́lọ̀ sọ pé wa daraba Allahu mathalan daraba Allahu mathalan lilladhina ìmúra imra'ata Nuhin wa imra'ata Lut kanata tahta abdayni min ibadina salihayni fakhanatahuma hùmá yughniya anhuma min Allahi shay'a. وقيل ادخل النار màá da àkìlẹ Ọlọ́run ní òun fi àpèjúwe lélẹ̀ fáwọn kèfèrí o ẹni tó jẹ́ fámìlì rẹ ìbátan rẹ ẹni tó wù kẹ́ fi kanra pẹ̀lú ẹni Ọlọ́run kan kò lè la ọ tí wọ́n bá ti ṣiṣẹ́ tó fi rọlà kò lè pé kó soríire tí wọ́n bá ti ṣiṣẹ́ tó fi soríire torí rẹ̀ àpèjúwe ni o àpèjúwe ìyàwó Lóòtù àti ìyàwó Nóòhù ìyàwó Nóòhù ìyàwó ànábì Ọlọ́run ìyàwó Lóòt ìyàwó ànábì ọlọ́run ọba ni ọ̀dọ́ méjì nínú àwọn ẹni rí nínú àwọn ẹni rí jù nínú àwọn ẹrú ọlọ́run ẹni wọ́n wà tí wọ́n ti jẹ́ ìyàwó ṣùgbọ́n kàkà kí wọ́n gbà wọ́n gbọ́ káwọn náà sin lọ́hùn ẹni tí àwọn ọkọ wọn ń pèpè lọ sídìí rẹ̀ fakhanatahuma wọ́n jàǹbá àwọn ọkọ wọn ni torí ẹ gbogbo obìnrin tó bá ti rọ̀ lọ́rùn láti jàǹbá ọkọ rẹ̀ kó nu ọmọ ti ara ìyàwó Lóòt àti ìyàwó Nóà kó fi máa wà pèjúwe ibi tábàdí ọ̀rọ̀ tó náà jà sí. wọ́n jà ń bá àwọn ọkọ wọn falam yughniya anhuma min Allahi shay'a ọkọ méjèèjì ò rí nǹkan kan fi gba àwọn ìyàwó wọn lẹ̀ lọ́dọ̀ wọn ò rí wọn gbà á lẹ̀ lọ́wọ́ yà ìyàwó Nóà ó nínú omi Tufan ìyàwó Lóòt òun náà parun pẹ̀lú àwọn èèyàn tó lọ́n rọ̀jò òkúta lé lórí báyìí lọ́n pa wọn rùn kọ̀gbá Lóòtù gbọ́ níyàwó Lóòtù yìí ẹ̀sìn táwọn èèyàn rẹ̀ ń ṣe lòun náà ń ṣe ó sì máa ń bá wọn lẹ̀dí àkùkọ òun ló máa ń fún wọn lọ́wọ́ nígbà tá a lè jọba ti dé sọ́dọ̀ Lóòtù ó ní bí ó ṣe fi àpèjúwe fún wọn pé tọ̀ wọ́n bá ti fọwọ́ sàpèjúwe wọn ti dé o bẹ́ẹ̀ bá wẹ̀ wá o nǹkan ti sọ̀kalẹ̀ o wọ́n ti jọ mọ́ láàrin ara wọn àwọn obìnrin tí ó sì kú pọkọ kọ́lọ́ máa fi sàdánwò fún wa ẹjọ́ wa ń lé tọ́ba fẹ́ pọ́ tí ó palẹ̀ rẹ mọ́ ìrọ̀rùn ni yóò sì tún kú tán yóò gbọ́n abólúkí yóò gbọ́n rẹ yóò máa sunkún rọ́ mùnáfíkàtù torí ẹ̀ ó ti mọ ọwọ́ tí ó sì kọ́ra bóun àtọkọ́jọ́ jókòó ọkọ lè má mọ̀ pé wọ́n ní hun ìwọ lè tún ìwọ tún lè lẹ́yìn àá ṣéèdù sọsẹ máa gbàyàn dáa tó sọ wọn bó bá ṣe wù mí nù mo rí i pé gbogbo wa ló ń ṣe bẹ́ẹ̀ bó ṣe wù mí nù àwọn ọ̀daràn sì ti rí àwọn ti máa ti ń sọ ọkọ kan máa rí i pé wọ́n já wọlé òun ni wọ́n bá ti sàmì orí ibùn wọ́n já wọlé tọ́ torí ẹ̀ nígbà tó lọ ń pa anábì lótú láṣẹ wípé kó fi òru kó àwọn fámìlì rẹ̀ jáde ọlọ́run pa láṣẹ kó má jẹ́ kíyàwó rẹ̀ kò sì gbọ́dọ̀ mú jáde kó nù lù bẹ́ẹ̀ làwọn apá kan náà àwọn fún tafsir sọ àwọn kan sọ pé rárá wọ́n ní ìyàwó náà tẹ̀lé wọn pé à níbi tí ìgbín bá wọ́gbà ìkara wọn tẹ̀lé ni àjọ ń ni kò ní wá di pé gbogbo ẹ fẹ́ burú lónìí ọwọ́ àtúlẹ̀ ok wọ́n lọ náà tẹ̀lé wọn ṣùgbọ́n gbà tí adé obìnrin ẹwọ́ ẹ̀yìn àwọn ń lọ ìyá dé sáwọn tó wà ń lò sẹ́mi kó wọn kúkú fẹ́ rí lùtù tẹ́lẹ̀ náà ìyá wa dé sí wọn òun á gbọ́ gbé ọgbàriwo ọwọ́ ẹ̀yìn bí àti ẹ̀ náà ṣe náwó gan ni. tọ́ Al-Imam Ibn Kathir wọ́n lè tó súnmọ́ ni pé kò bá wọn jáde lùtù ò sì sọ fún pọ́ùn lọ inú ìlú ló ń sẹ́kù sí torí ẹ̀ lọ́lọ́ sọ pé illa imra'atahu kanat minal ghabirin ìyàwó rẹ̀ nìkan òun bẹ́ẹ̀ náà tó sẹ́kù sínú ìparun ara mu ọlọ́ni wa amtarna alayhim matara arọ òjò burúkú kan lé wọn lórí o torí kọ́ lọ́n sọ́nù ayà mi kí wa amtarna alayhim hijaratan min sijjilin mandud asọ òkúta òkúta burúkú láti nù náà sọ́lù arọ lé wọn lórí torí bọ́n ṣe ń wo sámà yẹn àfi ká gbà fọlọ bá a ti ṣe wo lẹ́yìn àfi ká gbà fọlọ kò sí ní ta kò sí ní àyífẹ́ pawárun ni tọ́lọ̀ ń bá fẹ́ pawárun kò sí tọ́lọ̀ ò lè rọ̀ láti sánmà ọlọ́run ti ń rọ̀jù láti sánmà bó lọ́mọ tó gbàdí bẹ́ẹ̀ tó bá wù pé kí ilé ọmọ rí bọ́ọ̀lù wà ilé odidi ilé kọ́ máa rí bọ́ọ̀lù wà bó la fẹ́ sá lọ tó bá sì wù pé kí òkúta ọmọ rọ̀ lé wa lórí bó la fẹ́ sá lọ kì sì ṣe nǹkan tuntun ti rọ̀ láwọn kan lórí rí ó ti rọ̀ lé àwọn èèyàn wọ́n ti wá sàmì sí ètò ọba kálukú musawwamatan 'inda rabbik wọ́n ti sàmì sókúta kọ̀ọ̀kan tí ọba kálukú wa ma hiya min adh-dhalimina bi ba'id kò síbi tálábòsí lè sá lọ òkú tí kálukú ọba náà ni báyìí lọ́lọ́n pa àwọn rùn ọlọ́ni fanzur kayfa kana 'aqibatul mujrimin ẹ̀yin náà wọ́n bó la túnbọ̀ tán àwọn ọ̀daràn rí rọba tó fi àjẹ wọn náà lọ́lọ́run ó sì ń bẹ o agbára Ọlọ́run ọba kò yín gẹ o àṣẹ rẹ̀ fún gbogbo tí máa ń fẹ́ kó ń fẹ́ ẹkún náà ni o tẹ bá wo láti pinnu àwọn àyà mi ọwọ́ akpọlọ wọn bá ó ní kí wọn ká gbogbo olú wọn lẹ gbogbo olú ń tẹnyàtẹ pẹ Ọlọ́run ní káwọn mọlẹkọ kàn lẹ wọn máa gbé bọ. wọn á gbé gbogbo olú yẹn so ní sámà màlíkà ní ń gbé o màlíkà ń gbé kí ni sámà ní káwọn wa kákó mọ́ngò kákó sínú aṣọ aṣọ ọ̀bùra wọn á kó mọ́ngò sí wọn gbé sókè o bọ́ọ̀lẹ̀ o ó ṣe é ṣe kí mẹ́wàá bọ́ọ̀lẹ̀ wọ́n gbé wọn o wọ́n ká gbogbo òlú lẹ̀ sí ọ̀wá láì gbogbo oge gbogbo akọ wọ́n á ká wọn lẹ̀ wọ́n á gbé wọn lọ títí títí títí wọ́n fi gbé wọn dé ibi táwọn màláíkà tó wà ní sánmà alákọ̀ọ́kọ́ ti ń gbọ́ kíkọ àkùkọ wọn. táwọn káwọn òpó ni wọ́n mọ̀ wọ́n pé yẹ́s àwa ń ga nípò báyìí <laughs> gbogbo ibi tá a lọ yìí ibi tó ga ni gbogbo nǹkan là ń rí yìí ọlọ́run á ní kó dojú ìlú yẹn bolẹ̀ torí pé ẹni tó bá ṣe tẹnìkan ò ṣe rí yóò jẹ ìyà tẹnìkan ọ̀jẹ̀ rí ẹni tó dáràn tẹnìkan ọ̀dárí ìbáwí tí ó ṣe yóò ju etí ẹnìkan rí lọ ọlọ́run á ní kó dojú ìlú bolẹ̀ ẹ dákun ẹ wo bí ikú wọn ṣe jẹ ikú oró tó kálukọ́ wa fọ́n ká dànù bẹ́ẹ̀ sì wá fọ́n ká àwọn ọlọ́run á ní ká àmọ́lẹ́kọ̀ọ́ máa fòkò pàdé wọn òkùtọ́ lọ́rọ̀ láti subhanallah bọ́lá ti ṣe pa wọn rùn nù. wọ́n kó bá wọ́n kó bá ẹranko wọ́n kó bá ìrà gbogbo tó wà lù gbogbo ẹ̀ bọ́lá ti dojú wọn bolẹ̀ nù. torí ẹ̀ tá a bá wá ká ẹnìkan mọ́ tá a bá ra ẹnìkan kó tá a bá gba ẹnìkan mú tí ń ṣiṣẹ́ àwọn èèyàn lóòótọ́ bó láti ṣe lónìí gbò láti ṣe àkọ́kọ́ ni pé láti ìgbà táwọn ọ̀daràn yìí ti hùwà yìí ọ̀ràn ó wá gba orúkọ lútù hari ọkùnrin bọ́kùnrin lò orúkọ rẹ̀ ní kíni alẹ́wọ́pọ̀ alẹ́wọ́pọ̀ lámùwáwùtọ̀ onílòókù onílòókù orúkọ bàbá yẹn anabi yẹn nù aleyhi salam so ó wá iṣẹ́ bú àwọn èèyàn rẹ̀ ó wá gbókò ànábì ń harí pé al-liwat ìyẹn ni pé ó ń ṣiṣẹ́ àwọn èèyàn ànábì Lut ẹni tí ń ṣe àgbẹ̀ ní kíni Luti Luti ń ṣiṣẹ́ àwọn èèyàn ànábì Lut kò nítumọ̀ méjì má léde lárúbá lónìí pé ọ̀daràn ni ó ọ̀daràn paraku ni wọ́n bá ti pè yàn báwọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ láti ṣe kó o lè bá a mà ẹ̀rí pé sábàbí pọ̀ tó fi jẹ́ pé gbogbo bí tó ti fẹ́ lo ṣẹ̀ríà ẹ̀sìn islam ẹ̀rí pé àwọn ọ̀tá islam ọmọ takò wọn náà wọn làwọn ọ̀fẹ́ nítorí pé gbogbo ìbàjẹ́ yìí làwọn fẹ́ kó máa bẹ gbogbo ìranu wọn fẹ́ kó máa wà tó bá sì bẹ̀rẹ̀ sí ní lo ṣẹ̀ríà islam àwọn èèyàn ọ̀dẹ́ni tí ó ń fọra wọn mọ́ àwọn ògùn òsì nífẹ̀ẹ́ kẹ́nìkan mọ́ mo rò èdè tí àwọn èèyàn anábì ló tún pè irú rẹ̀ gan làwọn káfíìrì ń pè lónìí àwọn eléyìí ń mani, wọ́n mani, wọn ò já sọ́ọ̀bù díẹ̀ kí wọ́n sọ́ọ̀bù gan lọ́dà ìdínú tá a fi rìn wò wọ́n fẹ́ káwọn èèyàn sọ́ọ̀bù tọ́ imaamu abu hanifa rahimahullah àwọn sọ pé gbogbo ẹni tá a bá mú tí ń sèse àwọn èèyàn anábì lóòótọ́ tá a bá tó kìdí bọnú di ọkùnrin ó ka bọnú lé ìgbé ọkùnrin wọn la gbé àti á gbé lọ sí àyè tó ga jù nínú ìlú bí káká ní àpáta kan tó ga gan bí kò sọ pé fifty thousand feet hundred thousand feet ìnísílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹsẹ̀ ni. ní gíga rẹ̀ sílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹsẹ̀ ní gíga rẹ̀ sílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún gbẹ̀rún gbẹ̀rún gbẹ̀rún ní gíga ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ àwọn àmúlọbẹ sẹmi káwọn náà ṣe wàhálà ká tó dé ẹwọ tó kó wa sí àmúlọ síbẹ̀ tàbá àmúlọ síbẹ̀ wà dókè téńté wọn wá tì àtòkè ní òtún wọn bọ tọ tàbá wá tì láti bẹ àwọn èèyàn wà máa fòkò pàdé rẹ̀ irun tó ṣẹlẹ̀ sáwọn èèyàn ànábì Lóòtù ẹni tó bá rí ní tá a ṣe fún bẹ́ẹ̀ sídìí rẹ̀ ó tún lé sídìí ọkùnrin má yóò pò wọ́n sí o nítorí ẹ̀dúpẹ́ tí wọ́n ti rò ń kó òun túbá sísọ tá a sọ tẹ́lẹ̀ náà kò dájú pé yọ là sísọ tá a ti sọ kò dájú pé yọ là à ń bọ̀ síbọ̀ sí pé a tún wá fòkùpà díẹ̀ kì í sòkò búlọ́ọ̀kù fa akọ òkúta tó dáa tẹ́kítọ́ kàn mí bá báyàn lórí tiẹ̀ bá mi á wàá fi pàdé rẹ̀ báyìí ni Imam Abu Hanifa sọ gẹ́gẹ́ bọ́lá ń ṣẹṣẹ fáwọn èèyàn anábì lóòót láṣẹ fún un. apá kan nínú àwọn olùmọ̀ọ́sọ yìí pé aṣọ ló kópa ni àní sọ látòkè aṣọ ló kópa òkè tó wá gbèlú yẹn kò sí àyè tọ́ga mẹ́ kò sí wàhálà tílé tọ́ga bá wà á mú lọ bẹ́ẹ̀. ìlú tí ò ságbàtà kágẹ́ bí èkó ni àwọn amúlọ tó ga jù lẹ́kọ̀ọ́ láti sọ fáwọn èèyàn pé ẹ ibi tá a sọ tí má ti ń bọ ya ẹ òkò yóò pò sí ọ wọn á ní ilé ẹ ti barbaritic barbaritic kọ ṣé ibi tó ń kìdí rẹ bọ̀ kọ̀ wà ọ̀bùnmátic ló ná <laughs> so tó bá fi àbúrúkú jẹ kí tọ́ àwọn kan ní rárá a kàn sọ lóko ni a mùsùlùmá fi kan alùpùpù bẹ̀rẹ̀ sí sọ lóko tí èkó kọ̀bá àjẹ́ ikú ti mọ́bìnrin rí kọ́ mọ́bìnrin rí anybody kò sọ̀rọ̀ pé òun ti níyàwó rí kò níyàwó rí ti wọ́n ra mú bẹ́ẹ̀ ni rọ́ọ̀daràn grade one làwọn eléyàn ilé kan nínú ọ̀rọ̀ tí ìmáàmù Ṣáfi'í sọ. So. àwọn sì fi ẹgbàwọ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam búra àwọn fi sẹrí pé man wajadtumuhu ya'malu 'amala qawmi Lutin faqtulu al-fa'ila wal maf'ula bih pànàbí sallallahu alaihi wasallam àdìsí yẹn fi sẹrí lẹ ó ní gbogbo ẹni tẹ ẹ bá mú tí ń ṣiṣẹ́ àwọn èèyàn anabi Lut tọkùnrin bọkùnrin lò ajẹ́ pé ẹni tí ń bá ṣe àtẹni tí ń bá ṣe àwọn méjèèjì ní kẹ́ pa àwọn méjèèjì ní kẹpa torí ẹ ló ṣe jẹ pé lọ́dọ̀ imam malik àní sọlá tókè lọ́dọ̀ imam malik àní sọlá tókè a sì ní sọlá kópa a kàn bẹ lórí ni tàbí pé gbogbo wọn ni wọn kò sórí pé a pa àmọ́ náà wọ́n lágbà pa ibi tí a pa wà nù tọ́. tóbìnrin téèyàn bá níyàwó ńkọ́ ibi tọ́lọ̀ ti ní kọ́ ọmọ báyàwó lò ọ̀ọ́bá lò ibi títí ń yàgbẹ́ ló ń kídì rẹ̀ bọ̀ eléyìí wọ́n ń pè ní alùpùpù sọgbọrọ ètò kéré nínú sí àwọn èèyàn lùtùnù kò ń kéré náà kó bìnrin kì í sọkùnrin ọkùnrin sì máa ń fẹ́ obìnrin ṣùgbọ́n ńgbà tó ṣe é pé ibi tọ́lọ̀ ń wò wípé kò kídì rẹ̀ bọ̀ ló ń kì bọ̀. wọn náà ṣẹ̀ àmẹ́ṣẹ̀ rẹ̀ ò tó ti àwọn ẹjọ́ pọ́kùnrin ní di ọkùnrin haram ló nà ó ẹnu gbogbo olùmọ́kò torí rẹ ọ̀gbọ́dọ̀ báyàwó rẹ ló ń lè gbẹ o ibi tí ń gbà ọ̀gbọ́dọ̀ kìdí rẹ bọ̀ o àfi tó bá jọ dàrán ọ̀daràn ni ẹ̀fẹ́ bí ma ni wọ́n ṣe ń dì nígbà tó náà bá burúkú nígbà tí gbogbo ẹ bá débẹ̀ torí rẹ sọ́ra yín o tí ọ̀dà ẹ sọ́ra fún ọlọ́run ṣe lè wọ̀ ìyá ó sì jẹ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ náà ìyá ó sì jẹ ọlọ́run láàánú ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ ọwọ́ àánú adé ẹni tí máa ń bá ìyàwó rẹ lò gba bíi tí ìgbẹ́ ń gbà jáde ọlọ́run láàánú rẹ lẹ́yìn náà tí ìbá ti kúrí èèyàn bá ti dàrú dànù kí ni tó fẹ́ dùn mọ́bìnrin ganu eléyìí kì í ṣe ibi tọ́lọ́ wọn bá kọ́ àkọọ́lẹ̀ kí bá lùgbàánu kìí ṣe ibi tọ́lọ̀ ń kọ́ àkọọ́lẹ̀ kan máa bá a lò gbà nù kí ni tó fẹ́ dùn mọ́kùnrin náà nu eléyìí òkìdí rẹ̀ bọ́ nù kí ni tó fẹ́ dùn mọ́ nu eléyìí kò sí ọ̀sẹ̀ tí wọ́n fi fọ́ọ́rù díbẹ̀ tí ò ní márùn gbẹ torí pé tó bá ti rántí pé ìgbẹ́mọ̀ yìí ó tún ó rí i pé òórùn kan wà ń bẹ̀ náà a'udhu billah lẹ́yìn náà gbogbo ẹni tí wọ́n bá ti ń bá lò gba àyè tá à ah wọ́n fi abẹ́yùn dá pátá wọ́n fi dá ní sínìdì ni ìdí òní jọ̀dí mà ìdí òní jọ̀dí mà nítorí pé ìdí èèyàn bọ́lọ̀ ti ṣe dá wa gbà tí ìsìnkú à ń yàgbẹ́ ẹ rí i pé ihò yẹn yóò dì ó sì wà róbótó kékeré àpọ́nlé lọ́lọ́run fi ṣe fún wa ìdí nu tó fi jẹ́ pé tí ìgbẹ́ kan máa fẹ́ jáde nídìí rẹ̀ tó jẹ́ ìgbẹ́ tó lọ lé lálejò tó ṣe yí pé òró mi rọ̀ nínú tí ẹ bá fẹ́ yarúgbẹ o ẹ rí i pé ìdí ibi tí èèyàn bá ti lóun fẹ́ yà tó bá ranjú sí di tó ranjú bẹ̀ tí máa ń gbin èèyàn fẹ́ pé sẹ́yìn kan ń bí ma ni nítorí pé àyè tọ́lọ́run ṣeun àyè ọlọ́run ṣe ní ó kéré níhò lápọ́nlé nítorí akramakumullah tó bá lọ́ọ́ fẹ̀ à àmọ́ nílé kọ́ńtúrò tí wọ́n máa jábọ̀ wàláhì à nílé kọ́ńtúrò tí wọ́n máa jábọ̀ torí tó bá lọ ṣe pé ìgbẹ́sòrò ní bá ń bẹ́nu fún rẹ tó fẹ́ jáde tọ́nà sì ti wá tóbi tó ti dàbí apá àkàràmọ́kùnmọ́lá ìgbẹ́mọ̀ọ́kùnrin pátá ni. so torí ẹ kéèyàn má fọ ara rẹ̀ bá tiẹ̀ jẹ́ ìranù ọlọ́run ṣe lè wọ̀ ìbàjẹ́ ọlọ́run ṣe lè wọ̀ orí obìnrin náà sì dàrú dànù nígbà tó gbélé ìgbẹ́ tiẹ̀ kalẹ̀ ibi tí gbẹ̀ ń gbà jáde fọ́kọ pé bẹ́ẹ̀ ni kọ́kọ́ ọmọ abọ́ǹsù ọ̀dájú wípé àdámà rẹ̀ ti dorí kodò ọlọ́run bá ṣe lé wọ̀ ọlọ́run bá wa ni ló ṣe gbà fọkùnrin wípé ńgbà tó bá fẹ́ báyàwó rẹ lò ìyàwó rẹ ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ ibi tó ń ti ń dáko ni oko téèyàn ní òsibí téèyàn gbà wọnú oko rẹ tẹ́nìkan ó ké mayàn pé káì kó káì bá wọ àbórí ah, ọmọ pé mo kó mi mo fẹ́ wọ̀ ni àwọn bíbí ilẹ̀ máa gbà wọ̀ ó sì wù mí láti gbà bí wọ̀ bẹ̀ lónìí àfi kí rí sí torí kókó rẹ̀ ni torí àwọn ọlọ́wọ́n bá ní nisa'ukum harthul lakum fa'tu harthakum anna shi'tum àwọn ìyàwó yín oko yín ni wọ́n jẹ́ o ẹ wọnú oko yín gbàbí tó bá wù yín ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú ibi tọ́lọ̀ ní kẹ́ ẹ máa roko ní kẹ́ ro ọba àbáyàwó rẹ kọ́ bá lò gba iwájú ọba àbá lò gbẹ̀yìn kọ́ sátìrí pé abẹ́ rẹ̀ ibi tọ́lọ̀ ní kò kì í bọ̀ tọ́ọ̀bà bá lùgbàwájú náà ló kì í bọ̀ ibi tó tó kì í bọ̀ nígbà tó bá lùgbàwájú náà ní kò rí pò kì í bọ̀ nígbà tó ń bá lùgbẹ̀yìn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tí ṣètọ́ni rí mú nídìí à ń kí abẹ́ ẹni bọ́lé ìgbẹ́ ìyàwó wọn bọ́bí ìgbẹ́ ìyàwó wọn nítorí ṣètọ́ni orí wọn mú ó ní pé àwọn wọ́n fẹ́ máa bá ìyàwó wọn lò nígbà tí wọ́n máa wo ìdí rẹ̀ báwo nìdí rẹ̀ rí àwọn wá ń wò pé táwọn bá ń bá a lò gba àyè tí gbẹ̀ngbà jáde o yóò fa àwọn láǹfààní àti máa wòdì rẹ̀ ìdí ìyàwó rẹ̀ àti ìdí tiẹ̀ náà ọlọ́run ò sí léèwọ̀ kíkẹ́ wòdì ara yín torí kò sí hòhò láàrin ọkùnrin àti ìyàwó rẹ̀ yàtọ̀ sáwọn aṣẹ́wó tí wọ́n ń gbéra wọn káyọ̀ àwọn ọ̀daràn ni ẹ̀ o tọ́ ìlọ́lọ́run ṣe kó ń gbà kó lè báyàwó rẹ̀ lògbẹ̀yìn tó máa ń bá lògbẹ̀yìn ó rídìí rẹ̀ náà ṣùgbọ́n ibi tọ́lọ́ wọn bá ní kó kábẹ́ rẹ bọ̀ náà ló kì bọ̀ òní kì bọ̀ bíi ti ìgbẹ́ ń gbà jáde torí ẹ̀ haram ni kọkùnrin ọmọ wa kì í abẹ́ rẹ̀ bọ̀ bíi ti ìgbẹ́ ń gbà jáde lára ìyàwó rẹ̀ ká sọ̀rọ̀ afúnra nu torí gbogbo ẹni tó bá ti fi kọ́ra ní tí ọmọ ògùn jojúmọ́ nù ẹni tó bá ti fi kọ́ra kíkọ́ ọmọ báyàwó lò láyé tí gbẹ́ ń gbà jáde kò sẹ́ni tó lè rí gbàálẹ̀ mọ́ lọ lọ́páyọ̀ lọ o rántí pé gbogbo tá a ṣe láyé àṣírí rẹ̀ wà tún jọ ọjọ́ náà ní ọjọ́ wò ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam yawma tubla ọjọ ọjọ́ tá a sì rí òtù tẹ́lẹ̀ wá lọ gbárùn burúkú látàrí ìranù tẹ́ǹsì ń tó ń kí rẹ bọ ibi tí gbẹ̀ngbà jáde lára ìyàwó rẹ fáwọn ní kí bàbá ọmọ

alágídí kan ò sí tó mu jẹ súnjọ́ lásán ni níjọ́ tí yà bá dé gbogbo ayé ò lè gbà yàn lẹ̀ gbogbo ayé ò lè gbà yàn lẹ̀ gbogbo ọ̀kọ̀ọ̀kan tí wọ́n fún wa níròyìn ọlọ́wọ́n bá ń fi hàn wá bí wọ́n ti ṣe jẹ́ aláya kókó nàkí àti bí yà ṣe jẹ́ tiwọn lẹ́yìn rẹ̀ lọ́lọ́wọ́n á fún wa níròyìn nípa anabi Shu'aib alayhi salam anabi Shu'aib yìí báyìí àwọn èèyàn tiẹ̀ àwọn náà ọ̀sẹ̀bọ̀ làwọn náà àwọn náà kì í sin lọ àwọn òòṣà làwọn náà fálà fún ṣùgbọ́n táwọn Ànábì Ṣuaibu wá pè wọ́n wá sì di kan máa sin lọ lónìkan àwọn tó wá láì dáa míì àìdáyún òun náà ní gbígbà àwọn ká wọn wọ́n dọ́gbọ́n sí i òṣùwọ̀n tí wọ́n máa fi wọn nǹkan skéèlì wọn kò dúró dọ́gba ẹ̀rí kékeré làwọn náà ń ṣe tí wọn ò ṣe láyè sí gbogbo àwọn gbọ́ àwọn ka tiwa náà ń kọ́ wọ́n gbà mú wọ́n kì í létè wọ́n gbà pọ̀ wọ́n gbàǹdì sòǹgbà tó yẹ ìjọba ní bíjọba náà níbẹ̀ nìkan ni wọ́n bá ṣe kékan wá wọ́n ní kí oníkà fi wọn níta bá ń ta wọ́n tún ní kí n pé méjì o wọn ní kí n pé méjì ọ̀kan wà tó yọrùn ọ̀kan wà tó kì malẹ̀ èyí tó yọrùn wọn èlò èyí tó kì malẹ̀ wọn ò lò gbọ́n ní ike títọ̀ bá ní àlò náà là ń lò subhanallah wọn lè ti bu kókó dẹ́dẹ́dẹ́ nígbà tí wọn bá da sínú ọ̀rá tiẹ̀ yóò ti sẹ́ dànù pé kìnnì nígbà táwọn ọ̀gbọ́n ìbálòun sọ pé waylun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun. وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين àwọn ọlọ́wọ́n bá ló ṣépè fún bẹ́ẹ̀ yẹn ó ní àwọn ẹni tí kì í pé òṣùwọ̀n wá ìlú ọjà tiwọn àyíká nínú náà jahannam tó ṣe pé kò sí tí wọ́n sọ síbẹ̀ tí ò yọ àwọn tani mutaffifun ọlọ́run láwọn làwọn tó ti pé ńgbà táwọn bá wọn nǹkan tí wọ́n bá ra nǹkan wíwọ̀n wọ́n máa gbà pé wọ́n máa bá wọn wọ̀n pé wọ́n dùn ó ní lálágbàgẹ́dẹ́ gbọ́dọ̀ bá wọn pé kó lè pé wá ṣùgbọ́n ńgbà táwọn bá ta fún yàn bóyá abọ́ ni wíwọ̀n wọn ni bóyá ó sùn wọn ni ọlọ́run ni yukhsirun wọ́n máa dín kù ọlọ́run ní sẹ́wọ̀n àmọ̀dájú nípa gbé wọn dìde ní ọjọ́ ńlá ọjọ́ tí gbogbo èèyàn dìde dúró níwájú ọlọ́run ọba àgbà ńlá yìí eléyìí lọ́ọ́ bá lẹ́rù jàmá ẹ̀rí pé tí wọ́n ń ṣe náà ni gbogbo èèyàn náà ń ṣe nísìn wọ́n dínkù títí títí títí kò sí tó sùnwọ̀n rẹ̀ pé má àfi tí ìbá ṣe nàìjíríà yìí àfẹni tó bá ṣẹ́kù tó yẹ pé lábẹ́ kó ń payọ̀ ọlọ́run irú rẹ̀ tó sọ̀wọ́n wọ́n dínkù títí tó fi débi pé epo lásán pẹtrol tẹ́ ẹ bá dà pé tẹ́ ẹ bá ta pé tẹ́ ẹ dínkù èrè tí ń bẹ ń bẹ tabua tabua ni síbẹ̀síbẹ̀ wọ́n tún fún lọ́rùn wọ́n tún fún lọ́rùn wọ́n ní lítà lépo lítà lépo kọ̀ọ̀kan gbọ́dọ̀ yàtọ̀ síra wọn bó kọ́ sí yàtọ̀ ìyẹn ni pé kálukú kó dín tiẹ̀ kú bó bá ṣe fẹ́ la hawla wala quwwata illa billah a rí i pé gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ kò sí òṣùwọ̀n tó pé kódà ntí wọn bá fòsùn wọn wọn tó ṣe kí wọn ti gbé kalẹ̀ pé kẹ́ẹ̀gì làwọn ń ta o kẹ́ẹ̀gì rẹ̀ làwọn ń ta wọ́n sì mọ bí wọ́n ṣe fi nǹkan míì tí èsì ru ẹ̀yà tí wọ́n ń ta àwọn tí wọ́n fi kùn wọ́n ní kó lè pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa rọ omi sínú kòńdó ròróró téèyàn ra omi móróró kọjá nǹkan tuntun wọ́n ṣẹ̀ṣẹ̀ máa da omi papọ̀ mọ́ epo pupa tẹ́gbẹ́ ìdajì omi ìdajì epo ni wọ́n ní kó lè pè ní. bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀sẹ̀ máa ta búrẹ́dì àti jẹta fún ni lórúkọ tòjọ́ ńgbà wọn rí pé mọ́tò yín ẹ̀ ń bẹ lórí ìrìn ni. àtòtú sí tòní ni tòní ni ẹ bá ti gbé sínú mọ́tò báyìí òórùn gbogbo ní ọmọ àrùn kó lọ jẹ wọ́n ní kó lè pè ní. gbogbo ètò ńlẹ̀ yìí náà ebí èèyàn ni ọ jẹ ẹjọ́ jẹ́ pé ìpín bí ìgbà tí wọn ronú pọlọ wọn bó gbé wa dìde tó bá dijọ gbẹndà al-qiyama anabi Shu'aib onífa awful kayla oní ọlọ́ni wa ila Madyana akhahum Shu'aiba tó ràn wọn létí rẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá a ti ṣe rán Shu'aib sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ nílùú Madian sáwọn ọmọ ẹ̀yà rẹ̀ nílùú Madian Madian yẹn la anabi Musa sálọ ní ìgbà tí Firaun nànú ti ń wá láti gbẹ̀mí rẹ̀ ìlú anabi Shu'aib Shu'aib aleyhi salam ọlọ́run rán sáwọn èèyàn rẹ̀ wọn náà ni ya qawmi i'budullaha ma lakum min ilahin ghayr ẹ̀yin èèyàn mi Allahu rabbul alamin nìkan ni kẹ́ ẹ máa sìn torí ẹ̀yin náà lọ́ba mi tọ́tọ́ fòdodo jọ́sìn fún yàtọ̀ sí. qad ja'atkum bayyinatun min rabbikum nítorí pé àmì ti dé wá báyìí láti ọ̀dọ̀ ọlọ́run báyìí o ọlọ́run ti fi àwọn àmì sílẹ̀ tẹ́ẹ̀rì tẹ́ẹ̀fì mà wípé mi tí mo wá bá yín yìí òdodo ni tí mo mú wá bá yín ọlọ́run ló sì ràn mí ọlọ́run ló ràn mí. fa awful kayl igbá àwọn kan yín ẹjọ́ pé o ẹ má dínkù o òṣùwọ̀n tẹ́ ẹ fi wọn kan ẹ má dínkù ẹjọ́ pé o wala tabkhasu an-nasa ashya'ahum ẹ má má dín ọjà àwọn èèyàn kù ní tí wọ́n rà lọ́dọ̀ yín ẹ má dínkù ẹ má jàǹbá àwọn èèyàn o aṣọ tẹ́ wọn fún ẹjọ́ pé o ẹ má jọ jẹ́ pé ẹ ti dín ẹ ti dín díẹ̀ díẹ̀ kù àti ọba ìpọ́pá mẹ́wàá bóyá yáàdì kan ti dín. wala tufsidu fil ardi ba'da islahiha ẹ ṣọ́ra o ẹ má jẹ́ ni tí wọ́n máa ṣe bàjẹ́ lókè pẹ́ o lẹ́yìn tó lọ́n ti tún lẹ̀ sí o dhalikum khayrun lakum in kuntum mu'minin ìtẹ̀lé nǹkan tí mo wí sísìn náà lónìí ká àìfi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìgbà pànàbí ọlọ́run ní mí látàrí àwọn àmì tẹ́ ti rí ìmọ̀ pígbà àwọn kan yín ìmọ̀ pé òṣùwọ̀n yín àìmọ̀ dín ẹ̀rù àwọn èèyàn tí wọ́n rà lọ́dọ̀ yín kù àìmọ̀ ṣèbàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tọ́lọ́run ti túnlẹ̀ sí i ṣíṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ló lóore fún yín o tẹ̀yìn bá jẹ múmi ìyẹn ni pé n tó lè mú yín má ṣe bẹ́ẹ̀ òun náà ní ká ẹ má jẹ múmi eléyìí jẹ ọ̀rọ̀ tí anabi Shu'aib alayhi salam tó náà sọ fáwọn èèyàn rẹ̀ ní ìgbà tí ọlọ́run bá rán sí àwọn ará Madiana ṣùgbọ́n kàkà kí àwọn ará Madiana káwọn náà gbọ́ kí wọ́n gbà àwọn náà kọtí kún ni wọn kọtí kún sí ntánàbí Shu'aib aleyhi salam tó sọ wọn kọ̀ láti gbàgbọ́ kó tó di pé tiwọn náà dé sí wọn wọn kọ̀ láti gbàgbọ́ kó tó di pé àrélu tiwọn náà rélu wọn anabi anabi Shu'aib oní wala taqudu bi kulli siratin tu'idun ẹ má ma ẹ má ma lọ di àwọn èèyàn lọ́nà kẹ́ ẹ máa jókòó sí gbogbo ibi táwọn èèyàn máa tọ̀ lẹ́ni tó ṣe wípé yọ́ọ́ máa ṣẹ̀rù bá àwọn èèyàn yọ́ọ́ máa ṣẹ̀rù bá àwọn èèyàn pé á pa yín tẹ́ ẹ bá kówó yín dálẹ̀ yẹn kẹ́ ẹ má yà dánàdánà ẹ má yà dánàdánà wa tasudduna an sabilillahi man amana man amana bih ẹ sì má jẹ́ ẹni tí wọ́n máa dí àwọn èèyàn lọ́nà àti ṣe tọ́lọ́run èèyàn gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ ẹ̀wọ̀n aníjú rójú ọ̀nà ọlọ́wọ́n bá tọ̀ ẹ̀yẹ ṣe bẹ́ẹ̀ o. wọ́tàbùkúnà ha àríwájà ẹ sọ́ra fún ìyànjú tẹ̀ ń gbà láti mú kí ojú ọ̀nà ọlọ́wọ́n bá kọ́ má tọ̀ ìyànjú tẹ̀ ń gbà lórí àti mú kí ojú ọ̀nà ọlọ́wọ́n bá pẹ́ kọ́rọ́ ẹ sọ́ra o. واذكروا إذ كنتم قليلا فكثركم ẹ rántí o ìgbà tẹ ẹ jẹ ẹni tí ọ̀pọ̀ ló ń kà tọlọmọ bá ràn yín lọ́wọ́ tẹ ẹ dẹni tó pọ̀ ó fún yín lọ́mọ bí náà di tó pọ̀ tẹ́lẹ̀ tí lè gbérí rárá di ẹni tí ó ṣe àgbéga fún látàrí pé ẹ náà وانظروا كيف كان عاقبة المفسدين ẹ wòye sí bí àtúbọ̀tán àwọn òbílẹ̀jẹ́ tó síwájú yín ti ṣe o nínú àwọn àjọ ti síwájú àwọn tó yóò òbílẹ̀jẹ́ nínú wọn ẹ wò báwo lọ́lọ́run ti ṣe sí àtúbọ̀tán ya ti nínú ọmọ burú táwọn èèyàn anabi sọ́ọ̀lẹ̀ bákan náà ẹ̀rí ń tọ́lọ̀ fáwọn èèyàn anabi lò aleyhi musalatu wasalam gbogbo àwọn anabi yìí àwọn tó rán wọn sí wọn lati láti gbà wọn gbọ́ wọn kọ̀ láti tẹ̀lé tiwọn kó tó di pé ìparun jẹ́ tiwọn ẹ fi tiwọn kọ́gbọ́n ẹ má kára yóò fi tiyín kọ́gbọ́n ẹni tó gbọ́n láyé ìfitẹ́lómi kọ́gbọ́n ni. àwọn àgọ̀ nífẹ̀ẹ́ kó fi tàwọn kọ́gbọ́n ìdínú tó fi jẹ́ pé tí ẹnìkan bá ti jìn sí kòtò ọ̀fìn níjẹ́ ọmọ sọ fáwọn yẹn pé ọjọ́ fi tèmi kọ́gbọ́n kí ló ń tó ṣe mí ọmọ sí ọ torí ẹ ẹ fi ti àwọn tó síwájú yín kọ́gbọ́n o kó má jẹ́ pé tiyín ni wọ́n fi kọ́gbọ́n tọ́ وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا تي gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ á rí pápá kan nínú yín wọ́n gba tọ́lọ̀ fi rán mi gbọ́ apá kan nínú yín àwọn ò sì tí ì gbàgbọ́ kọ̀sọ́ pé wọ́n ṣe kẹfẹ́ rí wọn ò tí ì gbàgbọ́ torí pé kọ̀sọ́ retí nù apá kan nínú yín wọn ò tí ì gbàgbọ́ ẹ̀yin tí ọ̀rọ̀ yé nínú ẹ̀yin tẹ́ ẹ ti gbàgbọ́ àti gbogbo ẹ̀yin oyi òye tẹ́ ẹ ti gbàgbọ́ ẹ má kánjú tọ́rọ ẹni tó gbàgbọ́ ọmọ wò pétọ̀ ó yẹ káwọn eléyìí ó ti parun ẹni tí ò ti gbàgbọ́ ọmọ pé kí ló ṣe fún wa nígbà tá a láàrin wa. òun lọ́ba tó dáa jù ní ìdájọ́ òun lọ́ba tó dáa jù ní ìdájọ́ torí pé yóò jẹ́ kí àtúbọ̀tán wà léyìí tó dáa fáwọn olùpáyọ̀ ọlọ́run àmọ́ ìparun kọ́ yóò jẹ́ ti àwọn káfíìrì eléyìí ó yàtọ̀ sírun táwọn anábì tó síwájú náà ti sọ fáwọn èèyàn wọn ìṣe táwọn èèyàn anábì Shuaib òun náà yàtọ̀ sí táwọn èèyàn anábì ṣáájú táwọn náà ṣe fáwọn anábì wọn nítọ́lọ́ ń sì fi kásẹ̀ gbogbo wọn lẹ̀ náà ó yàtọ̀ òun náà ni ìparun torí nígbà tá à ń sọ yìí ṣáájú kánábì sallallahu alaihi wasallam tó dé gbogbo ẹni tó bá ti kọ̀ láti gbọ́ gbà lẹ́yìn tánábì ti wá ìparun náà ni wọ́n ka wọn kó wọ́n dá wọn míì wọ́n ka wọn kó wọ́n dá wọn míì sọ àwa táwa ń bẹ lónìí tó ṣe pé ọlọ́run ọba kò tàtàrí ẹsẹ̀ kọ́pà wa rùn yọ lọ ya gbogbo àwọn ọ̀daràn yọ lọ la dè wọ́n dijọ́ gbẹ̀ndà kìyàmù ẹ̀mẹ́jẹ̀ á jẹ́ kí eléyìí ọ̀tàn wa jẹ́ o. kéèyàn fi wá máa mùsùlùmá kọ́ máa ṣe bọ́ bá ṣe fẹ́ kọ́ máa dáràn níṣẹ́ lọ́n dáràn dira rẹ o ẹnìkan ò sì ní bẹ́ẹ̀ nìkan ru ẹrù ya tiẹ̀ bá wa pẹ̀lú àwọn orúkọ tó dára jù àti àwọn ìròyìn tó ga jù ó sì wá lọ́kàn nínú ẹni tí ìmọ̀nà àti ìmọ̀lẹ̀ ó inú ẹni tí wọ́n máa fi àṣẹ alukur'ani ṣiṣẹ́ tí ó sì máa jìnnà sí ní alukur'ani kọ̀ fún wa ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ ní rọrùn fún wa subhanaka allahumma wa bihamdik an la ilaha illa ant astaghfiruka